this only for the first few people to register. So begin to register now to take advantage of this. Secondly, is that this is year 2024. Red Academy is going to be giving out our 124% bonus. This 124% bonus is cost at least 124,000 naira credit to people's trading accounts. for them to boost their trading capital in the business of e-trading. Then the thought we're going to also be giving is, is that we're going to be giving one-on-one consulting. You know, we're going to be able to meet me one-on-one at that event, and I'll be able to answer your questions directly on a one-on-one basis. And lastly, we're going to be giving you a free exclusive access to our post training. After this three hours training, if you're interested in these businesses, you can actually go into the full training. And guess what? You can actually win like a scholarship to attend it at this training. So be at this training pick up your DVD, pick up your bonus, come and pick up your post training scholarship. And I can tell you, we can make this year 2024 very great. All right, so Raleigh Academy is out to make Nigerians wealthy with good quality business education. So, can you give us the dates, the venue, and the time of this conference, and how participants can register to attend? The conference will take place for two days right here in the city of Ibadan. And the date this conference is going to be taking place is Thursday 22nd and Friday, the 23rd of February 2024. Remember that again. This will be Thursday 22nd and Friday 23rd of February 2024. On these two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So three hours of life-changing time. And the venue of the event of those two days will be at Jogo Center. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Very popular place. You cannot miss it. It's very important that you register to be at this event. And to register is simple. Send an SMS to your phone number, then your seat will be reserved to be at this event. So take your phone right now. Let me show you how to register. If you want to register to attend on the first day, which is Thursday, the 22nd of February, 2024. Send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 00 Zero zero. Let me take that phone number again 091 6466 zero. Let me take that phone number again zero zero zero. If you want to register to attend on the second day, which is Friday, the twenty third of February four, send an SMS to the word ib two. That's IB for Ibadan. And number two to the same phone number Zero zero nine one six six six four 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Thank you. It's been great having you share this great business insight with us today. Well, he almost said it all. There's a wealth revolution going on, and only people who can key in now can share success stories in the near future. Seize this opportunity and join the train. Bye for now. You're listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Ibadan kini Fresh FM. Nibadan lawa. Ẹ ajábalẹ̀ tutsi ti fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. ẹ dákun nǹkan fìdílé ká ó yá ká fresh fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh fm. Fresh FM àjàbalẹ̀ lórí Fresh FM. àjàbalẹ̀. bọ́ba ti bá ní láàrin hmm. bójú bá ń pa ni a mọ̀ ṣe rárá ọ̀rọ̀ àná náà wọ́n tún sọ lónìí. Ah, òun náà wọ́n tún kọ òun náà ni. ìta sọ ní àná ìta sọ ń jẹta hmm. iná ni wọ́n tún tún sọ aṣọ tún sọ iná ṣáá ni ṣáá wọ́n jẹ́ pé iṣu atẹnumọ́ràn kì í jóná bí nǹkan bá ṣe ń lọ èèyàn gbọ́dọ̀ mọ̀ wí síta ẹ̀yin náà lè sọ pé if you see something say something àwọn ìwé ìròyìn bí wọn ò bá rí wọn ò ní kọ wọn mọ̀ lọ́ọ́ di aláàrí ìrísọ. àmẹ́yìn tẹ̀ ń kà gan ṣe kò ní í sú yín n kò jẹ́ ń tẹ̀ kà lánàá lẹ́ẹ̀ka lónìí. iṣẹ́ tá a gbà nu àgbàṣẹ́ mi. kàbíẹ̀ṣẹ́ kàbíẹ̀ṣẹ́. ọ̀rọ̀ jásí dàbí alágbàfọ̀ ni àsìkò tó ọ̀balẹ̀ ṣé ìwọ kí ló kàn wọ́n ni. ẹni tí wọ́n gbọ́ ròyìn kò nílò ká sì pẹ̀ fún yín. ní ọkọ làákò ká. àwọn àfetí tútù gbọ́ rárá rárá. <laughs> ṣe o ti wá fẹ́ yí ọ̀rọ̀ báyìí pé èsì tó bá wù yẹn fi gbọ́ ṣé n tó ń sọnu tẹ́lẹ̀ là á mọ̀ sí pẹ̀ pé bọ́ bá gbóná o ẹ fi ti tútù gbọ́ um, what um, what um, um, um, um, náà ni <laughs> látàrí ìgbésí ayé tí wọ́n sọ pé wàá nira báyìí ní nàìjíríà ah. tí eku òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ tọmọnìyàn náà fọhùn bí ọmọnìyàn tí ìpayín keke òun ìlálàṣe nínú ìṣẹ́ wá gbòde kan <laughs> táwọn èèyàn wá ní wọ́n fẹ̀hónú hàn gàdàgbà gàdàgbà ni wọ́n mọ̀ kọ àkòrí ìròyìn iléeṣẹ́ ọlọ́pàá ń kìlọ̀ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ń kìlọ̀ pé ìfẹ̀hónú hàn yìí ẹ má jẹ́ ó di wàhálà wàhálà wàhálà wàhálà o pẹ̀lú bẹ́gbẹ́ òṣìṣẹ́ ṣe tún gbé condition labour gbé condition kalẹ̀ condition tuntun ni ìròyìn yẹn hmm, signboard ẹ̀ ní í júwe ibi tí ó ń lọ lójú ìwé àkọ́kọ́ the punch tòórọ́ òní. wọ́n ti ẹ̀kọ́ yóò àmọ́ Adésínà ó ti sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ olórí ní báǹkì tí ń rí sí ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ní àhín gẹ́gẹ́ bí ó ṣe ń sọ ọ́ ó ní bí nǹkan ṣe ń gbẹnu sókè yìí tí ìgbésí ayé èyí tí ó ti yí dẹ́yìn fọmọ nàìjíríà ó lè jẹ́ káwọn èèyàn fọmú o hmm. ó lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n dipò kí mọ ìjọba lọ́wọ́ o. kábíyèsí. ọ̀rọ̀ kìlọ̀nù látẹnu olóye inú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni wọ́n kọ sí o. nínú Daily Trust gàdàgbà gàdàgbà ní ọkọ àkórí ìròyìn àwọn ọmọ nàìjíríà èédú ni wọ́n fi ń dáná báyìí o àti igi ìdáná ìta gbangba ìwé ìròyìn daily trust látàrí bí afẹ́fẹ́ gáàsì bówó ẹ̀ ṣe gbẹnu òkè o sì aṣọ gbígbà tó pé ọwọ́ ṣáájú jì sí ọ. èmi kọ kì í èdú ni fi ń dáná o wọn kọ ni sàṣẹṣẹ ń fi èdú dáná ni. èdú ọ̀gán wọn. èdú gan wọn. kí ló wí. sàṣẹṣẹ ah, máa lo èdú o ọlọ́run kọ́ mọ̀jẹ̀ kó nira fẹ́ da ọ tó bá fẹ́ nira tán ó ń kákò ẹ sàbẹ̀bàjọ ní tẹ́ a máa. àwọn ọlọ́mọ da wa padà ẹ̀yìn ni ah, tí wọ́n wà mú ẹ̀ẹ̀mọ ẹni tí wọ́n pè ní ha àwọn ọmọ sí ọmọ tẹ́ pé ìhá wọn lè fogun mọ ẹ mọ lagidi ẹ mogun sọ ẹ lọ wọ ògùn náà ní lọ́dọ̀ yẹ lẹ́kọ̀ọ́ ẹ hmm. fi bọ̀ láàrin ẹ hmm. ẹ máa fi ọbẹ̀ ẹ máa fi ọbẹ̀ kọ́ bá tilẹ̀ gbin náà kàn jù sínú àrò ni. gbàgàun agbàgàun okòlábí ẹyẹ ayé kan nù láyé ìgbà kan nígbà kan ọlọ́mọ dá wa padà ẹ̀yìn o. eyeyeyeyeye. Hmm, àwọn nǹkan tí wọ́n kọ́ nù wérò ìlàrọ̀ tòun tó náà ń pariwo díẹ̀ ọ̀pọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú APC ní wọ́n bá bẹ̀ sí fún àwọn gómìnà PDP ní kòkínlódé o hmm. wọ́n ní Àtíkù kan tó sọ̀rọ̀ àwọn bíṣọ̀bù wọn wà gbogbo ìlànà hmm. tí Tinubu ti ń lò lórí àga àṣàkóso pé èwo lọkùnrin ìtún wá gbédè yìí o hmm. ní Nàìjíríà ní tí wọ́n ń sọ náà nù. <laughs> Àpábíò sọ̀rọ̀ àti ẹ̀mẹ̀sùn tààkà sí Emefiele lẹ́sẹ̀ báyìí ní ìsìn àti ẹ̀mú kọ́ tààpẹ̀ ẹ̀sùn tààmọ̀ kà sí lẹ́sẹ̀ eh. Àpábíò lọ́pàbí yabidun ọ̀rọ̀ ìta gbangba daily trust. gómìnà gómìnà nu ẹgbẹ́ òṣèlú PDP wọn ò tiẹ̀ jẹ́ Tinubu ráyè gbajúmọ̀ iṣẹ́ tí ń bẹ níwájú rẹ̀ ẹ kúrò nípò ẹ kọ̀wé kúrò nípò èyí ti jẹ́ gangan tí ẹ̀yin Fálànà yín tí ò gbọ́ tara rẹ̀ hmm. ẹ̀yin gómìnà PDP ìwé ìròyìn Nigeria Tribune náà ìní o tún kọ́ ọ̀ hmm. àjọ NDLEA wọ́n ní obìnrin agbẹjọ́rò kan wọ́n gbà mú màmá kan boyfriend babaláwo kan. Mm màmá yìí agbẹ. dáwéjágbò ni a pè kí ti babaláwo <laughs> wọ́n ní àti dẹ́rẹ́bà uber wọ́n ní agbá wọn mú torí pé wọ́n ká egbògi olóró wọ́n kà mọ́ gbogbo wọn lọ́wọ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn márààrún sì ni wọ́n jọ lọ́wọ́ nú àbí. Ah, máa mọ. ẹgbẹ́ wọn igbó dà wá pọ̀ ló yẹ kí ọmọ gbogbo wọn àbí igbó so wá pọ̀. igbó gbè wá. igbó gbè wá. <laughs> ọwọ́ àjọ efcc tún tẹ ọmọlẹ̀ ṣìnkó méjì mm, àti ẹlòmíì nítorí pé wọ́n ń lọ rí wákùsà lọ́nà tí wọ́n fi àṣẹ fún wọn ní ìpínlẹ̀ Kwara àwọn ológun orí omi ń fẹ́ kí wọ́n tètè máa fojú àwọn karambani tí máa ń jí epo nàìjíríà gbé kí wọ́n fojú wọn wé náà fẹ́. ìta gbangba ìwé ìròyìn punch tó rọ̀ ní ní ìpínlẹ̀ kaduna hmm. àwọn kànáńkòrí agbébọn bandit hmm. wọ́n ní wọ́n jó ilé bíi mẹ́tàdínlógún débi pé àjò kanlẹ̀ ni ní ìpínlẹ̀ kaduna àwọn èèyàn tí orí kó yọ lọ́wọ́ àwọn ajínigbé wọ́n ní ìjínigbé yìí ntọ́mọ̀ bàdémọ̀ burú ó ṣe ni wọ́n mú ejò abirù sóró wọ́n nà sí wa ní gímú wọ́n nà sí wa bí kéjọ fẹ́ géèyàn jẹ báyìí hmm. wọ́n fi ń dẹ́rù bá wa èyí hmm. ó sì máa ṣẹ̀yọ sára hmm. ọlọ́run kó ṣàánú ọ. iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ àtìkù alátata ntótó atótó ntata gbogbo gbàlàwá wí ìgbà gbogbo náà làrí wí sọ ẹ ó sọ fún agan àwọn ojútùú tóun gan ọ̀dàbà sọ̀rọ̀ nàìjíríà hàn-án ìta gbangba ìwé ìròyìn punch fún tòní àlàyé ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ìjọba àpapọ̀ tún ti sọ̀rọ̀ ẹgbẹ́ PDP wọn ò ní ẹ̀tọ́ lábẹ́ àkóso bíi ti wù kọ́mọ láti máa pè fún ìkọ̀wé fipò sílẹ̀ Tinubu a ìròyìn yẹn pé a kí ló dé ojú ìwé kẹjọ <laughs> punch fún tòórọ yìí. alága fún àjọ NACON àjọ tó ń rí sí ìrìn àjò àwọn mùsùlùmí lọ sílẹ̀ mímọ́ hajj wọ́n ti sọ̀rọ̀ síta báyìí alhaji lai kunle hasan tó wà nípò alága yìí tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ wípé owó ìrìn àjò lọ sí mecca àti medina yóò mọ gbẹnu òkè gegege ni níwọ̀n bá a gbà tábùkù ti ń kan náírà wa yóò ga yóò mọ ga yóò ga sí ni. bí èlò bí. wọn ò kọ iye rẹ̀ síbẹ̀ ṣùgbọ́n èèyàn fọ́ ba ẹran kò tó pọ̀ pé pásọ̀tì ìdààmú àjò báyìí. <laughs> ọbaṣẹ́kì ti sọ̀rọ̀ àwọn tí ń ṣe fàyàwọ́ àwọn ọmọ wa àwọn náà ni wọ́n ń ṣàkóbá fún ẹ̀ka ètò ẹ̀kọ́ o ìròyìn yẹn ń pé kí ló dé o ní Kaduna wọ́n ní àwọn bandibandi ọ̀táàlú tí wọ́n hàn lúlẹ̀mọ̀ wọ́n ṣekú pa èèyàn méjìlá wọ́n sì júná sáwọn ilé kan wọ́n sún gúrúgúrú ìròyìn yẹn tomijé tomijé lójú ní pé ó mà ṣe o ẹ gbọ́dọ̀ mo ń wo ìròyìn kan ní àhín níbi tí àwọn tí wọ́n ń ṣe sọ́mọ́ǹtì tí wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé àwọn ọ̀ràn ìjọba àpapọ̀ lọ́wọ́ lájẹ́ kí owó sọ́mọ́ǹtì kó wá sílẹ̀ wọ́n ràn ìjọba àpapọ̀ lọ́wọ́ wọ́n ràn wọ́n lọ́wọ́ lájẹ́ kó ní ìjọba àpapọ̀ ní lo sìmẹ́ǹtì ni ìyẹn dì wọ́n láàrin ọgbọ̀njọ́ àwọn òjè kówó wọn já wálẹ̀ láti ràn ìjọba àpapọ̀ lọ́wọ́ èyí ò gángan kò yé mi o kò yé mi o bàbá bua joni ní ọdún tó lọ ní november kan àbí december tí mm. wọ́n lọ rèé ṣèkàdé pọ̀ pẹ̀lú dadi tinubu papa ti papa. tẹ ẹ gbọ́ nǹkan lórí bua. tí òun mọ àwọn pé àbí <laughs> tí wọ́n pé lórí bí sọ́mọ́tì ó ṣe dínwó ni wọ́n sá lọ sọ níyẹ̀wò eh, ńjọ́ eh, náà eh. àbí ọ̀rọ̀ tún yí ni hmm. ńgbà tọrọ àná ó sì padà yí àbọ̀ nǹkan kan mọ́ àmọ́ kò sẹ́ni tí wọ́n ó bí tí ò ní ríwé náà àwọn ìṣòwò ò rí sí wọ́n ò rí wí sí àwọn aráàlú náà abó olóṣè àríwá láàrin ọ̀sẹ̀ bíi mẹ́rin lówó sọ́mọ́ǹtì mọ́ ẹ̀ kò yé mi o lọ́mọ̀sáré di bíi ìlọ́po méjì ẹni tí òkú kọ́lé yóò kọ́lé mi gbọ́ ẹni tí òkú kọ́lé yóò kọ́lé hmm. lórí kádàrá gbogbo nǹkan wà kádàrá ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ ń jọ kádàrá ẹ̀ à ń pè ní yunusa fọlárin hmm. yinko télọ̀ ni. Hmm tí n bá lọ sọ́dọ̀ rẹ̀ ó ti kọ́ ilé ńgbà náà hmm. ìgbà náà wọ́n ra sìmẹ́ǹtì ní fifty naira ah, ah. wọ́n gbọ́ abọ́ládé hmm. ibo ṣáìtì rẹ wà <laughs> sìmẹ́ǹtì yìí bí ṣe ń lọ yìí ọmọ lọ di nǹkan bíi sixty naira mo ní sixty naira ẹ̀ẹ́n pẹ̀lú ògo Ọlọ́run àwa náà ọkọ̀ tí a náà nígbà tó di hundred naira mo ń sọ fún ọ ní òní àbí ń sọ fún ọ sìmẹ́ǹtì ti kó fifty naira ó ti di hundred naira o wàláì ọlọ́run. ngbọ̀ wa di táótáó. igbó di táótáó la kọ́ ti a. so ẹni tí ọkọ̀lé ọkọ̀lé. ẹni tí ọkọ̀lé yọ ọkọ̀lé ẹ mọ káyà sókè o. kábíyèsí kábíyèsí. ẹ mọ lọ ṣe nǹkan tagbara yín ọ̀ká ẹ mọ fọwọ́ yín fa jọ̀gọ̀dì ẹ tí ọkọ̀ lé ọkọ̀ lé. ẹ má sì jẹ́ kí èèyàn kankan over pressurize english ah, ah. torí pé abánidá kì í bá èèyàn débẹ̀ ńgbà mí o. ìgbìmọ̀ lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní pé hmm. ńgbà tẹ bá ti ń pẹ́ nílé eh, mẹrẹ́ǹtì ní pé wọ́n ti fẹ́ sọ ẹ́ eh, di ah, chief tenant. bẹ́ẹ̀ni àwọn òwe ọlọmọjẹnsin kọ́kọ́rọ́ kú eh, yorùbá náà sì ní kò sígbà tá a dá sọ. táàrí lẹ fi wọ́jà rí. àmọ́ àsìkò ìfẹ́ wá ni o yóò tún fẹ́ lọ carnival ni ọfẹ́ ẹ̀ka Ọlọ́run ẹ jẹ́ àlọ́ ẹ̀ka polówó ọjà. àmọ́ kọ́lọ̀ ó ṣàánú bí nǹkan bá ti relẹ̀ lálá Nàìjíríà yìí wálẹ̀ mọ́. Ọlọ́run ní jẹ́ mi gbọ́ yóò wálẹ̀ o. mi gbọ́ yóò wálẹ̀ o. ok. ajá balẹ̀. aha my sacrifice of praise happening live in Ibadan get ready. Yalla. Join us with your friends and family for a life changing experience in God's presence. It's a moment of intense worship and praise. Coming up on Sunday, 25th of February 2024, featuring powerful music ministrations by Adeyinka Lashiyori, Bidemi Olaoba, Peter Sinokopi, Pastor Ife Odogion, Zion Praise Omiye, Minister Ibirunke, Babatumishe, SOP Band, and many others. Host Pastor Mayo. It's going to be powerful with a move of the Spirit on Sunday, 25th of February 2024 by 1 p.m. at International. National Conference Center, University of Ibadan. Free transportation available from Iwo Road, Challenge, Songo, Ojo, Lead City, and Akpete. Also available free giveaways, free medical checkup, and free takeaway food. Please call 0816 116 3661 or 0806 481 0959. My sacrifice of praise, something powerful. Don't miss it. àdìmọ́tú yáàdì bàgì tata. lónìí yìí ló pé ọdún méjìlélógún tí bàbá wa alahaji muhimiki àdìsá fọdúrìbí ẹ̀sìn lọ́lọ́run ó bí ẹ̀dá olùdásílẹ̀ mọ́ṣáláṣí kọ̀rọ̀ ẹlẹ́bù òkè fọkànbàdàn dọ́lọ́run nípè ọjọ́ kọkàndínlógún oṣù kejì two thousand and two ni bàbá dágbére fáyé lẹ́ni ọdún méjìlélọ́gọ́rùn-ún wàyí o àwọn ọmọ bàbá àtàwọn ọmọ ọmọ ni wọ́n ní ká máa rántí bàbá lónìí rahmat àwẹ̀lé alhaja alhaji abdulateef ayọ̀túndé muhyiddin mariam àkàkẹ́ ustaz moshood gb ọlálẹ́kan muhyiddin alhaja sherifat aláwọ̀dé alhaji kọmọrùdín ajadi ajíjọlá muhyiddin mọ́gàjí ilé wa lọ́wọ́lọ́wọ́ alhaji asim nilu akọ́mọláfẹ́ muhyiddin ìyáàfin muibat nureni ustaz sanusi babatunde muhyiddin ìyáàfin sakirat obe ọládọsù ìyáàfin basirat abẹbi ọmọsẹyà bàbá wa alhaji muhyiddin adisa kọdún olórìbí ọmọ ọlọ́yẹ̀mọ oyin tòun rẹ o. From Monday to Sunday, I dey work very hard. When my body no tanga, I go take Panadol. Because I no fit sit down dey look away. I must to hustle to meet my target, yeah. every day. In case your body they pain you, fever headache they worry you. But I go paracetamol. Go make you well again. Gonadol paracetamol. Go make you well again. Gonadol paracetamol. Go make your body can't be good for papa. headache pain fever sabi for all people handle oh. take ibonadol sabi am comot for your body one time Now bondo chemical Industries limited maker of Bona babe dey do am bonadol dey for pharmacy store and patent the medicine shop wey near you but if your body no sharp sharp after three days go see your doctor bonadol dey knack out headache pain and fever fast. ọ̀gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ náà bá doni fóònù tó sì máa sàn yókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ̀ bẹ̀bí bàbá àti màmá tẹ̀ ń kọminú ti bọ́rọ̀rùn dé ní solar telecoms. ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge. number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ̀. bá àbára ẹni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn Eh, ọrẹ wa ọkẹjanu bu ẹdi ni. nkẹjasi mm, ọbẹ jade ni. ah búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé ìwọ náà jẹ́ tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni ti fortune bite bọ́ sunday bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹ́mọ̀kẹ́ adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sí léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà Tìjání Adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road Ìlọrin nípínlẹ̀ Kwara àti lẹ́yìn arch camp olódó Ìbàdàn wọ́n tún wà lóńdó road Àkúrẹ́ àti ní dagbolu Ìkírun road Òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ni kò máa béèrè fún ní gbogbo ìgbà. Ọlọ́run ìgbàlà ìgbàlà. mo sá ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Ojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Ojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. a great opportunity site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. And finally, ẹ má jẹ́ kó fò yín rú o. flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. bóyá agbára ọmọ mi tó bóyá agbára tẹ̀lé. ẹ̀sán fáwà. ẹ̀mí ọlọ́run yóò torí agbára náà pàdé máa jẹ̀mú yẹn. nínú ìjọ the lost city gospel grace ministry. Jésù. Àkórí tí Ọlọ́run fún ìránṣẹ́. Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́. Unstoppable great power. Agbára ńlá tí o ṣe dádúró. Ìwọ náà darapọ̀ láti Wednesday twenty first February to Friday twenty third. Láti gba agbára Ọlọ́run àlàyé láti rìn. Láti sáré àti láti fò. Débi tí Ọlọ́run ti máa lọ apọ́sítù. Kẹ́lẹ́ Bolúkáyọ̀dé. Pásítọ̀ Sábàdé Kagun. Àwọn olórí ẹ̀mí ìlà ìjà Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ọ̀pẹ olùtọ́kùn. Ọdún Tìmọ̀rá Yọ̀niọ́lá. Òkìkí Jésù. BBO. Love City Choir. Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́ máa gba gbogbo èèyàn lálejò ọjọ́ wednesday twenty first february feast of power ní láago méje òwúrọ̀ thursday twenty second raise the name láago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ọjọ́ friday the great grace night látàgọ́ mẹ́wàá àṣálẹ́ gbogbo ẹ̀ nínú ìjọ àdàlọ́ city gospel grace ministry ma alilea of akérèfé street meridian bus stop àpáta ìbàdàn is going to be powerful be there. kábíyèsí àti kékeré ẹtúyáyá ẹtúyáyá aṣígangan gangan yóò gbọ́ pa àṣẹ o ẹtúyáyá aṣígangan. ibi abẹ́gi léwéléwé tí irú àyè tán bá ti láàyè lọ́mọ oyè tí ìwé àṣàmọ̀ yìí ló lọ sọ́dọ̀ aṣígangan ti ìlú gangan ọba Ràfíù Ọláníyì Adéníyì Aríwóọlá tó jọba tí gbogbo òlú rọ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlálá jùlọ ẹnjìnìá dr Ṣèyí Mákindé yóò fún ní ọ̀pá àṣẹ ní ọjọ́ ajé ọjọ́ kọkàndínlógún oṣù kejì nineteenth February twenty twenty four yìí ní technical college nílùú gangan àgbààgbà tí ìpètè ìl ìlú ẹ fọwọ́ ti aṣígàngàn lẹ́yìn gbígbà ẹkẹ́ tí fọwọ́ ti lé kálàáfíà tí ń jọba ní gàngàn àtìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ lè tẹ̀síwájú. kábíyèsí ọba ràfi ọ̀la níyà dé níyà ariwo ọ̀la aṣígàngàn tìlú gàngàn kẹsì ọba kọ jẹ kó pẹ́ o. àwọn ọmọ ìyá mi ní gàngàn ká máa rántí pé ọ̀bọ tó yòmùgọ̀ ní balẹ̀ bàbá ẹ̀ jẹ́ lágìdò ti gbàgbé pé ilé làbọ̀ sinmi oko. àwọn alálẹ̀ gàngàn yóò bá wa ṣe láṣeyọrí o. yóò kéèké o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde. olúwa dára ṣiṣẹ́ ìgbàlá. ìwòsàn ìgbẹ́dídé ní csc orí òkè àánú nínú pàdé májẹ̀mú alágbára yẹn. mercy once again sixteenth anniversary. god of nigeria. làkúrí tí ọlọ́run fún pásítọ̀ ẹ̀sáyàwó alárìíjẹ́ bí ọmọ wòlíì. ọlọ́run ṣe tó fẹ́ dìde ìgbẹ́nijà fún ọ. afẹ́jà ọgbà lọ́wọ́ agbára nínú náírà pẹ̀lú àánú. ẹ̀mí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ìkéde ìkọjá pẹ̀lú àánú láti monday nineteen ní friday twenty third february alọ́run máa lo pastor gs dada apostol ọtíọ̀pẹ gabriel reverend gbadé ògúnlá ànàmọ́ ìtọ́ wa àwọn olórin ẹ̀mí màmá bọ́lá rẹ̀ adùnkẹ́jọ bbo elizabeth oka fẹ́ǹsì wọn ṣẹ́gi mass choir bàbá orí òkè moses aládé olújẹ́bi wọ́n máa súre alábòjútó orí òkè pastor ẹ̀sáyà owó aládé jẹ́bi ọmọ wòlíì wọ́n máa ṣiṣẹ́ ìrìnsẹ́ lórúkọ jésù láti monday nineteen ní friday twenty third february wákàtí àdúrà mẹ́jọ láàárọ̀ ìṣòro lọ́sàlẹ̀ láti ọjọ́ ta tàbí ẹbẹ ní. ó dun sọkùn ní ẹ máa bọ̀. csc brahamutin of mercy orí òkè àánú la dé yẹn. zero eight zero two eight two nine five nine nine eight. tó lè ṣe kó o má lómi o omi yóò náà ta. omi tó mọ́ lóló dára lọ́lọ̀ fún bẹ́ẹ̀ ní sì ń sara lóore mára jọ̀lọ̀ iléeṣẹ́ olómi inú ọ̀rá àbí tinú ke lábẹ́ ẹgbẹ́ atwap ẹgbẹ́ olómi ilẹ̀ ìbàdàn lọ̀rọ̀ kan tá a bá sọ̀rọ̀ nípa omi mímu inú ọ̀rá àbí tinú ke tó ṣe é mu lóòrèkóòrè nínú ilé tàbí lóde àríyá ní báyìí ẹgbẹ́ atwap ti wá nawọ́ ìkíni sí gbogbo àwọn oníbàárà wọn fún àjọṣepọ̀ tó gún di àpò kan náírà àti two hundred and fifty naira pẹ̀lú ẹyọ omi mẹ́rìndínlógún sixty sachet nínú báàgì omi kan yàtọ̀ sí àpò kan náírà náírà tí wọ́n fi ń tà tẹ́lẹ̀ àyípadà yìí kò sẹ́yìn bí àwọn èlò tí wọ́n fi ń pèsè omi ṣe ti di ọ̀wọ́n gógó pẹ̀lú àyípadà yìí báyìí àǹfààní yóò wà láti túbọ̀ mọ pèsè omi tó mọ́ lóló fún lílo àti mímu ọmọnìyàn two hundred and fifty naira ní báàgì omi kan báyìí pẹ̀lú ẹyọ mẹ́rìndínlógún sixteen sachet nínú báàgì omi kan olùkéde gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ olómi nílùú Ìbàdàn lábẹ́ alága wọn Alhaji Ọládẹ̀jọ Ismail Adégbóyèga atwap lóní good water is life. This is a Fulfillment of Prophecy, Ibadan. Praise up for a life changing encounter as the Isaac Oyeteko Evangelistic Ministries presents Ibadan Miracle Crusade. Ministry Live, Sumisola Agbebi. Ayé mi lọ́la Benjamin Israel. Continually and And the host, Evangelist Isaac Oyedepo. Ibadan Miracle Crusade will be happening live at Ibadan Recreation Club from Thursday the 22nd to Friday the 23rd of February 2024, 5 p.m. daily. There shall be healing, deliverance, miracles, and salvation. For inquiries, 0913-134-346 or send a message to info at the isaacoyedeco.org. Ibadan Miracle Crusade, an apostolic mission to reclaim, restore, and revive a generation. bẹ́ẹ̀ òru ṣàràfàjì ni mo tún ti dé Fresh FM one oh five point nine náà ní tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la náà bí mo hàn mọ́ o. ìlàlí a máa mọ̀ inṣàlá ìlàlí a máa mọ̀ inṣàlá àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin Music House Challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ pé zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah. aṣẹ́gun àti àjòkú ìpàdé àdúrà ńlá lágbára tó máa ń wáyé tọ̀sán-tòru lóṣù mẹ́ta-mẹ́ta lórí òkè bàbá àbíyé ẹ̀dẹ́ tọ̀tẹ̀ yìí ti kò àkọ́kọ́ irú ẹ̀ rèé lọ́dún twenty twenty ó máa lágbára jù powerful advancement tọ̀tẹ̀ yìí ó máa gbìnàyà ní wednesday ọjọ́ kọkànlélógún títí di friday ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún tí a wà yìí ní friday 23. third bákan náà làwọn máa dẹ́nà àdúrà yẹn girigiri papọ̀ mú àkọ́tún ìpàdé agbára ńlá ni eléyìí tí bàbá wa wòlíì fún iṣu àkàndé rí ìtọ́ni rẹ̀ gbà láti ọwọ́ ẹ̀mí mímọ́ láti gbé kalẹ̀ lóṣooṣù elé eléyìí tó bẹ̀rẹ̀ lóṣù tó kọjá tí a pe àkórí rẹ̀ ní glory restore ọ̀pọ̀ àwọn tó ń kópa nínú ìpàdé àdúrà yìí ló ti ń jẹ́rìí ságbára ọlọ́run bí o bá lè wá ìwọ náà máa ní ẹ̀rí rere èyí ni májẹ̀mú tí ọlọ́run ti bá ikọ̀ rẹ̀ wòlíì Fúnṣọ́ Àkàndé dá kò sì lè yẹ̀ láì gbọ̀ngàn ìpàdé orí òkè bàbá àbíyí ẹ̀dẹ̀ tó wà ní òpópónà márosẹ̀ ìwó sí Ìbàdàn alásan ẹgbẹ́dọ̀rẹ́ local government Ọ̀ṣun state máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ a ó sì dá ohun gbogbo tá a ti gbà lọ́wọ́ rẹ padà lórúkọ Jésù ẹ ẹ ló ń bímọ ń bẹ̀rẹ̀. Eh ẹran wo ló ń bímọ ń bẹ yẹn. Ah, ẹran kọ èèyàn ni èmi ni o. bàbá fi kà sínú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkì ọ jẹ̀dí. kí ló pè. báṣkì ọ jẹ̀dí. báṣkì ọ jẹ̀dí. Ah, eh. ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi eh. báṣkì ọ jẹ̀dí eh. oníyẹ̀fun lọ iṣẹ́ sí yín. bàbá fi kà àní ẹyẹ dún bí ẹran. ẹ tó bá fi báṣkì ọ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní ìkọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, bá wá dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀bí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. The International School University of Ibadan with modern teaching facilities invites application from qualified candidates seeking admission to JS1 for 2024-25 academic session. Admission forms are obtainable online at the school admission portal www.admissions.isi.ui.edu.ng at the rate of 15,000 naira only. Candidates must provide functional email and must not be less than 10 years by December 31, 2024. Entrance examination takes place on Saturday, 20th April 2024 at the following center: Abuja, Champs CTC Center to BO2 Statement House by Federal High Court, Central Business District, Abuja, Lagos, Speed Writing House, 16 Ajanaku Street, Observation Bus Stop, Awusi Estate, Ọ̀pẹ̀bí Ìkẹjà, Lagos, Ibadan, University of Ibadan Distance Learning CBT Center, Ajibode Social Road, Ojo Ibadan. Time 9 a.m. For more details, please contact 003-854-2670. Announcer, Principal, The International School, University of Ibadan a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one. ètò wà lájì àtẹ́lẹ̀ ètò wà lágùn lẹ́bùn nine hundred thousand naira péré ni tìmọ́níyà phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn Telephone zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. ajá balẹ̀. Yes, sátidé sí lọ́rùn gbogbo ẹ̀yin èèyàn wa ibi kébé tẹ́ ẹ bá wà ẹ wá nǹkan fìdílé o ẹ wá hmm. nǹkan fìdílé àwa rèé ẹ̀yin kọ́hún àwa rèé ẹ̀yin jáfe lè bẹ̀rẹ̀ náà nítorí pé ọlọ́run já máa gbọ́rọ̀ yìí rè ní ìròyìn dáadáa àmín àmín àmín àmín àwọn èèyàn kan ni wọ́n wà ní àyè báyìí <laughs> nǹkan mọ̀ yẹ o nǹkan mọ̀ yẹ o wọ́n ní ọmọ nàìjíríà ti ní ìlànà tí wọ́n fi ń jẹun ní ìsìn. okay tí ebi ò sì ní pa wọ́n mọ́ wọ́n sì mọ yọ ayọ̀ ọkàn wọ́n lọ́sàn-án ọmọ nàìjíríà bu gàrí sómi yóò wù dáadáa wọ́n ó sì mú tọ́ba sì ti di lóru bẹ́ẹ̀ wọ́n máa lálàpá wọn jẹ adìẹ wọ́n jẹ adìẹ lé lórí lójú oorun. <laughs> oh my god oh my god kọ́ jẹ adìẹ lé lórí lójú oorun kọ́ wa lójú àlá. yes gbàdé àbájí làárọ̀ kẹ̀yìn ọ̀balẹ̀ ni pé mọ́tà eh, jáde lójú o. yàtọ̀ sí ẹni lójú e lójú tó rówó e lójú àlá tó nùnú ẹni ẹ mọ̀ pé èèyàn máa ń get disappointed bí èèyàn bá jí ah. pé ah ẹ̀rọ inú tiẹ̀ kọ̀kọ́ dùn lójú oorun ẹ̀ àtàtàkì ò lè mọ ẹni tó jáde ẹ lójú oorun tí jáde ẹ lọ́wọ́. Ah, ṣé ọ̀nà táwọn èèyàn tún gbà á ah, tura wọn lọ́kàn. wọ́n bọ́ọ̀bù alálà bọ́ọ̀bù alálà adìẹ ńkọ́. ẹni tí èèwọ̀ alálà ńkọ́ ó gbìyànjú àwọn kan yìí lálàá rárá ó gbàdúrà ní kọ́lọ́ njẹ́ mọ́ lálàá ni o. <laughs> lẹ́yìn ènìyàn sì ṣàdúrà ọlọ́run sọ wa lọ́wọ́ oúnjẹ ojú oorun mọ̀jẹ̀ àjọ oúnjẹ ojú oorun àmọ́ oúnjẹ òṣìṣẹ́ lójú ayé. èmi ò òṣìṣẹ́ nǹkan mọ̀mọ́dé o nǹkan yẹn o ẹ jẹ́ àlọ́ sí ìlú àwọn ìwé ìròyìn wa kan tí wọ́n kọ síbẹ̀ láàárọ̀ tó ní kàkà díẹ̀ fún yín. èwo ni díẹ̀ ká gidi pẹ̀lú ìyá wákàtí tó wà lẹ́yìn. kàdílẹ̀ dílẹ̀ o <laughs> torí pé ibi tí nǹkan ń gbẹnu sókè lọ báyìí wọ́n ti kìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà pé ó ṣeé ṣe o kọjá pé níbi tí ara ń ni àwọn èèyàn dé yìí hmm. àwọn èèyàn wọ́n lè fọ́n mú o tí wọ́n ó dipò kíì mọ́ ìjọba lọ́wọ́ o hmm. kí ni ìtumọ̀ ẹ̀ rising cost of living could hmm. spark social unrest. ìyarí ní jẹ́ bẹ́ẹ̀ ìgbájú agan. àwọn èèyàn fọmú. bẹ́ẹ̀ni. ok hmm. wọ́n ní African Development Bank báńkì tó rí sí ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ náà ni wọ́n ti kìlọ̀ pé bí gbogbo nǹkan ṣe gbẹnu sókè pàápàá epo lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ti epo bẹtiró tọ́ wọn gogogo àti àwọn nǹkan míì léè tí ọwọ́ aráàlú ò tó mọ́ ẹ wo ó lè jẹ́ kí àwọn èèyàn yarí kí wọ́n fọ̀n mú kí wọ́n dipò kí ní nàìjíríà ethiopia angola àti kenya báńkì tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ yìí náà ló pariwo nínú ìjókòó kan láti fi bójú wo níbi tí nǹkan dé dúró ní ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀ báyìí tó yẹ kò jẹ́ ọ̀làrin iwájú mọ́ tí ó gbá ọkọ̀ ìlọsíwájú rẹ̀ bọ́ sí ẹ̀yìn báyìí ọgbà rìvásì ni o hmm. wọ́n ní nítorí pé ọdún four yìí ọ̀fẹ́ yìí ti kẹ́ hmm. báńkì yìí náà ni ó wá kìlọ̀ wípé bí owó epo ṣe gbẹnu sókè tí àwọn nǹkan tí ẹnu ń jẹ tí ọwọ́ ò tó mọ́ tó sì dàbí ẹni pé owó tí wọ́n ní láwọn orílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dákọ̀ yìí tí owó ń ti di gbẹ́fọ̀ ẹ̀ mọ́ wọn lọ́wọ́ látàrí ti sọ́bsidì ètí wọn gbáyọ ní Nàìjíríà Angola Kenya àti ní Ethiopia ó ṣeé ṣe kí wàhálà abẹ́lé kó bẹ́ sílẹ̀ nítorí wípé ebi ó ti hàn àwọn èèyàn lémọ̀ púpọ̀ jù báńkì tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ yìí ló ní wàhálà abẹ́lé internal conflict àti àwọn wàhálà lọ́tún lọ́sì ó ní náà ni ó ṣeé ṣe kó bọ́ síta torí pé àwọn nǹkan táwọn èèyàn ń rí rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ wọn ò tó mọ́ ni o àti pé àwọn nǹkan tí wọn bá máa fi owó wọn ṣe owó wọn náà ẹ wò wọn ní kọ̀ọ̀ka ni owó tí wọ́n ń lò láwọn orílẹ̀-èdè wọ̀nyí wọn ni ó ti fẹ́ẹ́ di bébà lásán o fún àpẹẹrẹ wọ́n ní bí wọ́n ṣe yọ subsidy ní Angola Ethiopia Kenya àti Nàìjíríà ǹjẹ́ mọ̀ pé wọ́n fi káńkó ni hmm. wọ́n ní iná ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kò yè tẹ́kẹ́ mọ́ àwọn èèyàn lọ́wọ́ débi pé àwọn ẹgbẹ́ tó wà ní ipò ẹgbẹ́ alátakò wọ́n mọ̀ wá rí nǹkan sọ hmm. sáwọn tí wọ́n tún kọ ìṣàkóso ìjọba ADB African Development Bank wọ́n sọ wípé bí pákáleke bó ṣe bẹ̀ sí mọ́ bẹ́ẹ̀lẹ̀ nù ní apá ìlà oòrùn ilẹ̀ Europe ilẹ̀ aláwọ̀ funfun àti ní Middle East ní ìgbà kan rí òní tó ṣe pé ẹ wò ó nǹkan pàpà fọ́jú pọ̀ fún wọn gan ni nítorí pé ibi ẹ̀ bá ti rí i pé ọwọ́ àwọn èèyàn tó oúnjẹ tí wọ́n mọ̀ jẹ mọ́ kò sí bébí bá ti hàn yàn léèmọ̀ tán èèyàn ya ìhànà náà ni o hmm. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tẹ̀síwájú bí ìgbé ayé bí ò ṣe rọgbọ mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ó ti jẹ́ kí àwọn èèyàn wọ́n mọ parojọ wọ́n mọ pé àfẹ̀hónú àfẹ̀hónú ìgbà míì gan tí wọ́n bá pọ́n ìjọba lé wọ́n ó fi kéde síta pé afẹ́ lọ fi ẹ̀hónú hàn ṣe bí bí odi ọba àgbọràn la fi sọ létí ọmọ rẹ̀ ni àwọn míì ń bẹ tí wọn ò tiẹ̀ láǹfààní láti lọ rèé kéde rẹ̀ sí etí ìjọba wọn ni wọ́n kàn gbébinú yọ lójijì náà ni gbogbo ń tà ń wúyì ọ̀rùn ìjọba àpapọ̀ iná ni wọ́n ń dìílé o pàápàá àwọn ìlànà tí ìjọba ti ń lò láti ṣe àkóso lé orí àwọn èèyàn pàápàá o owó náírà wa lè ti atẹ́kùn kan ń gbé lọ síbi tó wù ú débi pé ó fúyẹ́ gẹ́gẹ́ bí òwú òtútù ni àwọn ẹ̀hónú táwọn yìí wà ń fi hàn yìí nítorí orí ti ń ta wọ́n wọ́n ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Minna ní ìpínlẹ̀ Niger ní February five ọdún yìí ní ẹ̀yìn ọ̀rẹ́yìn làwọn ìpínlẹ̀ míì náà ni a bá fi kọ́ àǹkó ní orílẹ̀-èdè wa yàtọ̀ sí si, African Development Bank yìí àwọn èèkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti bẹ̀ sí sọ̀rọ̀ sókè o wọ́n ti bẹ̀ sí kìlọ̀ fún ìjọba wípé tí kinní ìbá fi lè rọ̀ tó bá kọjá àlà <laughs> ó ṣeé ṣe o hmm. tó bá yíwọ́ gbogbo wa ní ọjọ́ kan o lára àwọn èèyàn tí wọ́n jẹ́ èèkàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sọ̀rọ̀ ní Sultan Sokoto àti àwọn ẹlòmíín náà táwọn náà fọ̀n wọ́n fọ̀n ní Kaduna wọ́n fọ̀n ní Niger wọ́n fọ̀n ní Kano àti àwọn ìpínlẹ̀ míì náà tó wà ní ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà wọn ló ti débi ológun ti sà báyìí tó pé ẹni tí ò lè fọ̀n tẹ́lẹ̀ wọ́n ti ń fọ̀hún hmm. àwọn tẹ́bi ń pa wọ́n ti di ẹ̀hànà ní ìgboro ayé ẹ̀sìn mọ̀ wípé bẹ́bí bá ti pọ̀ lápọ̀jù ẹni ebi bá ń pa kò sí ní tí ò lè dánwò hmm. ìròyìn pọ̀ ẹja kàdí ẹ̀ka gbójú kò ń bẹ̀ ni ṣé mo sọ fún ọ wípé àáka díẹ̀ ni wọ́n kọ́ tó gùn nanana wípé bí ìgbé ayé bó ṣe yìí ti kẹ́ báyìí o àfàìmọ̀ káwọn èèyàn ọmọ dipò kì í nígboro. ah still on the matter english òun náà tún ni tí wọ́n kọ bí o abọ́ládé hmm. ojú ìwé kẹjọ ìwé ìròyìn ah, daily trust ni wọ́n kọ sí ìpayín keke àti ìlálàṣe tí ń bá ọmọ nàìjíríà lásìkò yìí hmm. àtìkù àwọn bíṣọ̀bù àgbà ìjọ catholic wọ́n bẹnu àtẹ́lu àwọn ìlànà à ń tẹ̀lé policies Bọ́lá Tinubu wọ́n ní ò mú bẹ́ẹ̀ ni Cardoso sọ̀rọ̀ pé a kò mú kíni ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu ó ti ń ṣèso iléeṣẹ́ ààrẹ presidency náà bá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tá ti kú ìsọ yìí àsìkù ó tún sì sọ kò gẹ́ẹ̀tì ẹ̀ Àtíkù ó ní information Ohanaeze Ndigbo bá ń pè fún àtúntò ikọ̀ tí ń mójútó ètò ọrọ̀ ajé economic team orílẹ̀-èdè nàìjíríà ìròyìn ọ̀rẹ́ o tí wọ́n fara wọn ní tẹ̀tẹ̀ lọ́wọ́ inú daily trust lọ́wà igbákejì ààrẹ nàìjíríà ń gbà kan ẹni tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú alábùradà people's democratic party pdp nùbò tá a dì lọ alhaji atiku abubakar òun náà ló ti wòye wípé ìgbésẹ̀ e pápápá tó padà jẹ́ kí ọrọ̀ ajé ó fara pa eléyìí tí Bọ́lá Tinubu gùn léyìí ó ní kínní ó ti dantí ọ̀dá ságbada ọmọ Nàìjíríà òun là ń yan báyìí o ó ní ẹ wá wo ìpayín keke ìpọ̀kàkà ibi àti ìlálàṣẹ́nu àwọn ìnira ìṣẹ́ àti ìyà eléyìí tí ń bá ọmọ Nàìjíríà lásìkò yìí iṣẹ́ ọwọ́ Bọ́lá Tinubu ni Àtìkù lọ́sọ̀ yín o ṣe rí i ńṣe lọ́rọ̀ lè ju iṣẹ́ kan níbi ọmọ nàìjíríà ó ti rí i kà dáadáa sí ìkànnì x nítàgùn àgbáyé eyín twitter tẹ́lẹ̀ ó ní ìpàdé tá a rí tí bọ́lá tinubu ààrẹ nàìjíríà pe àwọn gómìnà sí àti ikọ̀ tí wọ́n pe àwọn jọ mójútó ètò ọrọ̀ ajé nàìjíríà ń jò ní ọ̀ wọ́n dàbẹ̀ pé ọ̀pọ̀lọ wọn ò mọ̀nà odò mọ́ wọ́n ti dàṣà wòrò jù a sì ń bá wọn sọ wípé gbogbo ń tẹ̀ ń hun jọ yìí ìhunkúhun tí ọ̀padà ń dìdàkudà náà nídìí ọrọ̀ ajé nàìjíríà ní ẹ̀gẹ́ ti kínní yìí a sọ fún ọ sọ fún wa ni wọ́n bá ní ayọ̀ ṣùtù ètè kátó wí kátó wọn ò tí mú abú wọn ò ní ká mórí wá ká fọrùn sílẹ̀ àtìkù ló fi ṣe sí ìkànnì x báwọn nítàkùn àgbáyé o àtìkù ní dípò kí bọ́lá tinubu àtàwọn ìsọ̀mọ́gbé rẹ̀ kí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ tó nítumọ̀ látọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àti ìmọ̀ràn àtàtà látọ̀dọ̀ àwọn tọ́mọ̀ jù wọ́n lọ ńṣe ni wọ́n mú yàn bú tí wọ́n láàyàn bí ẹ ńlá yẹn nídìí pé wọ́n fẹ́ bú yẹn náà ni ẹni tí wọ́n sì ń ṣe ìjọ tí wọ́n pé àwọn mú ẹyẹ bọ̀ lápò àwọn mú ẹyẹ bọ̀ lápò wọ́n ò rí labalábá mú jáde láti jọ yìí ọrọ̀ ajé ló sì ń torí bọ̀gbẹ́ lọ yìí ẹni tí Àtìkù fi sí bẹ́ẹ̀ nu nígbà tí ìjọba àpapọ̀ Nàìjíríà tí wọ́n mọ̀ dá lóhùn ìjọba àpapọ̀ láti pàṣẹ iléeṣẹ́ ààrẹ presidency àwọn ni wọ́n sọ̀rọ̀ pé ha ntí àtìkù tó gbé kalẹ̀ bí ìmọ̀ràn tiẹ̀ yìí yóò dá wa padà sí ayé èméfiele yóò dá wa padà sí ayé èméfiele ṣé ká tún á padà sí ayé èméfiele ni presidency láti pàṣẹ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn àti ààtò gbogbo Báyọ̀ Ọ̀nànúgà òun náà lọ́ṣàfọ̀mọ́ràn ó ní lẹ́ẹ̀kan sí i ọ̀rẹ́ wa ọ̀rẹ́ yín Àtíkù Abubakar tó lóun fẹ́ wá ojútùú òun fẹ́ gbé mọ̀ràn kalẹ̀ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti ìjọba àpapọ̀ nàìjíríà ìmọ̀ràn rẹ̀ ló tún gbẹlugi o àtiku abubakar got it wrong again english kí ni wí pé ìlànà owó náà tilẹ̀ òkèrè yíyí padà sí tilẹ̀ nàìjíríà àti bí wọ́n ṣe ní kí wọ́n máa fi àbàtẹ̀ one point five billion dollars máa fi máa fi ṣe ìdèdí fún owó náírà nàìjíríà kí ó má bàa yìnrìn tán kí látìkù ń wí gbogbo kíní ọ̀gbà lẹ́nu ẹ̀ ó tún ti gbé e lugi o ìròyìn yẹn pọ̀ o lórí ìlálàṣẹ àti ìpayín keke tó ń tebi búkú táwọn ọmọ nàìjíríà ní ń pa àwọn àtìkù gbé mọ̀ràn kalẹ̀ àwọn bíṣọ̀bù àgbà ìjọ catholic náà sọ tiwọn àmọ́ iléeṣẹ́ ààrẹ ní àtìkù òrèlè sọ ìròyìn yẹn pẹ̀lú ọgbà balance ti yín bẹ̀. tó àwọn àgbà ló sọ̀rọ̀ tí wọ́n ní ẹrù òní kòkè kọ́kọ́ ilẹ̀ kọ́mọ́ níbi kan tí wọ́n ó gbé ka ọ̀ àwọn èèkàn wọ́n ti dá nàìjíríà ní ìmọ̀ràn lórí ibi tá a lè gbé nǹkan gbà báyìí lákòókò tí eku òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ tọmọ èèyàn náà kọ̀ tí ọ̀fọ̀n bí ọmọ èèyàn mọ́ ò pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní ìgboro ayé tí orí ń ta gbogbo aráàlú ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mẹ́ta tó ti di ọkùnrin bẹ́ńtín wọ́n ní ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà iná ló sọ ń kàkó dà ní ti àdà ní ìgboro báyìí ọ̀ àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ nàìjíríà kan wọ́n lọ rí parojọ wọ́n sì jókòó foríkorí àwọn onímọ̀ ìjìnlẹ̀ àti àwọn tó kẹ́kọ̀ọ́ dojúdojú ni wọ́n sọ wípé ojútùú sì ń bẹ o fún ìṣòro tí ń dojú kọ wá lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn ojútùú tí wọ́n ṣírò rẹ̀ kalẹ̀ báyìí òun náà ni ó bẹ̀rẹ̀ sí í jẹyọ níbi ìjókòó kan ìjíròrò etí wọn fi sọrí ìbámidélé ọmọsẹ́yìn ní ìlú àbújá nílùú àkúrẹ́ ló ti wáyé ní ìpínlẹ̀ Ondo ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ wọ́n ní ó kan <clears throat> ẹgbẹ́ àwọn ọ̀dọ́ National Youth Organizations wọ́n ní wọ́n tún ní ẹgbẹ́ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa Ondo State Youth Network àti àwọn míì tí wọ́n fi ìwé pè síbẹ̀ nígbà tí yóò máa sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe láṣẹ ní àgbọ́yé lórí bí ọrọ̀ ajé Nàìjíríà bó ṣe ń fìdẹ̀yìn àti ọ̀nà láti mórí bọ́ kúrò níbẹ̀ Dr Adéyẹmọ Adéyẹmí ó ṣe àlàyé ọ̀ wípé lákọ̀ọ́kọ́ ná tá a bá fẹ́ wọ ojútùú sí ìṣòro tí ń dojú kọ wá lórílẹ̀‐èdè nàìjíríà ẹyọ kan ṣoṣo tá a ranjú mọ́ kankankan tí í ṣe ọ̀rọ̀ epo epo bẹtiró kakọ gbójú kù lára bẹtiró kábójú àwọn abala bòmíì pàápàá iṣẹ́ ọ̀gbìn àti àwọn nǹkan àlùmọ́ọ́nì tí ọlọ́run jogún fún nàìjíríà ti ń bẹ ní inú ilẹ̀ àti pé ká tún rí sí ìlànà ètò ìgbafẹ́ tourism lórílẹ̀‐èdè wa nàìjíríà ó fi kún un pé tá a bá fẹ́ fi òpin sí ìṣòro àti ìnira tó dé bá orílẹ̀-èdè nàìjíríà tí gbogbo nǹkan tó yí dẹ́yìn báyìí a gbọ́dọ̀ rí i dájú pé ká mú ìwúrí dé bá àwọn ẹ̀tí ọmọ pèsè nǹkan tá a bá ní tá a nílò lórílẹ̀‐èdè wa nàìjíríà local manufacturers àti kí a rí i pé àwọn iléeṣẹ́ wọ́n ń rí ẹ̀mí àlàáfíà tátẹ́gùn àlàáfíà tó fẹ́ sí wọn láti dá iléeṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí yóò mú kí ọrọ̀ ajé wa kó gbèrú sí i ó ní bí bẹ́ẹ̀ kọ́ tá a bá ranjú kankankan mọ́ ìdí epo bẹtiró lásán ẹ wo ojú kan náà iná ni ó wà bí ìgbà tí èèyàn kàn ń pòyì nínú omi ẹkù àdìẹ̀mí ó tún ṣe àlàyé o wípé orí tí ń ta ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní ó tún lè di nǹkan mi o mọ́ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ o ṣe mọ̀ wípé ìnira ó ní ibi tó gbọ́dọ̀ dé dúró bí ìnira bá pọ̀ lápọ̀jù gbogbo nǹkan iná ni kò ní barajọ mọ́ ó ṣe àlàyé wípé níwọ̀n bàgbà tí àwọn èèyàn tí àwọn kan rí jẹ táwọn kan ò rí jẹ tẹbi ń pa àwọn kan tí àwọn kan sì ń yó bámú tó sì jẹ́ pé àwọn kan láǹfààní tí wọ́n ń lọ sí ilé ẹ̀kọ́ tó dáa tí wọ́n sì mọ̀ pé ìwé ẹ̀rí tí wọ́n gbà jáde yóò jiná àwọn kan ò tiẹ̀ láǹfààní láti gba ilé ẹ̀kọ́ kankan kọjá àwọn kan láǹfààní o láti lọ rèé gba ètò ìlera láti tọ́jú ẹ̀mí ara wọn àwọn kan rèé ẹ wò ó wọ́n ń ba ayé náà ni o ntọ́ bá ṣe wọ́n ó ṣe wọ́n tẹ́ bákan náà o wọ́n ní àwọn èèyàn kan wọ́n láǹfààní láti lo àwọn nǹkan tó jẹ́ ti èlò ẹlòmíì ò tiẹ̀ gbọ́dọ̀ rìn kọjá níbi tí nǹkan tó ẹ̀tọ́ wa ẹ máa gbọ́ ń gbòòlà báyàrá ilé ìjà o ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ìlú tó sọ̀rọ̀ mẹ́ náà ni wọ́n sọ pé nǹkan ti ṣe nàìjíríà ọ̀sẹ̀ ó ti ṣe nàìjíríà púpọ̀ jù àmọ́ àkàgbọ́dọ̀ a máa pariwo lásán lójú kan náà wọ́n ní bẹ́ẹ̀ gùn bá gùn ní lẹ́sẹ̀ àjókòó ni a sì yọ pé ọ̀rọ̀ nàìjíríà ó sì ní ojútùú o gbogbo àwọn tó sọ̀rọ̀ ńbẹ̀ náà ni wọ́n sọ pé ojútùú sì ń bẹ nàìjíríà káyé kàn máa pariwo ẹnu lásán bá a bá pariwo títí eyín ọ̀ràn o eyín ọ̀ràn bí ìṣẹ̀ bá ń sẹ́ni bá a sì múrí bọ́ kúrò ní ìṣẹ́ ní tọ́yẹ kájókòó. ẹyin abọ́ládé ìròyìn kan bẹ níta gbangba the punch fún tòní iléeṣẹ́ ọlọ́pàá ń kìlọ̀ pé àwọn ò fẹ́ wàhálà o lórí ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n ní yó bẹ̀rẹ̀ lónìí bí mo ṣe wá tajú kan pé jẹ́ ń lọ rèé mú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ní ìsínigbẹ́rẹ́ ìpàkọ́ àti yàjóyàjó òtanilólobó wá pé ọ̀dà yẹn pò ti bẹ̀rẹ̀ Chike ọ̀kan nú àwọn agbóhùnsáfẹ́fẹ́ àti oníròyìn iléeṣẹ́ Fresh FM Chike Ogbogu ó ti wà ní àárín àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn láti jábọ̀ fún wa jẹ́ ń kọ́ mélèé kí ẹ gbé Chike sí ojú òpó kí bí n bá kọ́kọ́ mélé iná hmm. ẹ̀yìn iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ni wọ́n ti kìlọ̀ dáadáa wípé àwọn aláṣẹ àti òṣìṣẹ́ aláàbò nílẹ̀ yìí wọn ò ní fàyè gba kí ìfẹ̀hónúhàn kankan kó wáá di yánpọnyánrin nírúfẹ́ àsìkò yìí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ní kí àwọn tó fẹ́ ṣe ètò ìfẹ̀hónúhàn lọ́jọ́ méjì ti ẹgbẹ́ òṣìṣẹ́ labour tí wọ́n kéde rẹ̀ pé àwọn fẹ́ fi fẹ̀hónú hàn lórí ìgbésí ayé tó ti dorí kodò fọ́mọ nàìjíríà pàápàá òṣìṣẹ́ lórí gbogbo nǹkan tó wọ́n kalẹ̀ nǹkan ò ṣeé rà jẹ nǹkan ò ṣeé rà mu eku òkè bí eku wọn lẹ́yẹ òkè bí ẹyẹ bẹ́ẹ̀ lọ́mọnìyàn náà wọ́n ní òfọ̀hùn bí ọmọnìyàn iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà lánàá òde yìí ti ṣe ọjọ́ àìkú sunday òun náà ni wọ́n sọ fún nigeria labour congress wípé àti àwọn míì tọ́rọ̀ ọkàn tí wọ́n lè fẹ́ fẹ̀hónú hàn tí wọ́n ní ìfẹ̀hónú hàn wọ́n sì bẹ̀rẹ̀ lónìí ọjọ́ ajé Monday pé kí wọ́n sọ o kí wọ́n má jẹ́ kí omi àmàlà kó domi ògì o torí wípé ìfẹ̀hónú hàn lápè bí nǹkan míì bá fi ya wọ̀ iléeṣẹ́ ọlọ́pàá kò ní í lajú ẹ̀ lẹ̀ kéta àlùbọ́ ó kó wọ ojú òfin o àwọn náà ó fẹ́ mójútó ọ̀rọ̀ òfin wọn ni ká má gbàgbé o wípé bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń gbé ìkìlọ̀ kalẹ̀ lọ́wọ́ ní báǹkì tó ń sì dàgbàsókè ilẹ̀ adúláwọ̀ African Development Bank ni àwọn náà ń kìlọ̀ pé eh, kí nàìjíríà tètè lọ mójútó ọ̀rọ̀ ìpayín keke tí ń bá aráàlú kí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kan kọ́mọ̀ ṣe nàìjíríà káwọn èèyàn kí wọ́n mọ̀ gbójú agan o mọ̀ yá àkàròyìn mo ní jẹ̀nsẹ̀ ẹnu ṣàìsì síbi ṣé síke ẹ ti ṣí náà fún síke. síke arákùnrin síke sọ̀nbẹ lójú òpó fún wa. Ah. hello. kọ̀mọ̀ kọ́sí dàpọ̀ mọ́. hello. hello ta ló wà lójú òpó. olùṣọ́lá alágbèjú. sọlá kí ló ń ṣẹlẹ̀ níbo ló wà. ètò ni. ṣọlá à ń gbọ́ ẹ à ń gbọ́ ẹ níbo ló wà. ṣọlá ọlágójú ó ti wà lórí atẹ́gùn ó ti wà lórí atẹ́gùn. ó yá ó oh. yá. ní mọ́kànlá roundabout ní gbàdọ̀ ní. ok. níbi tí wọ́n ti ṣètò ìfẹ̀hónúhàn alálàáfíà. ok lọ́wọ́lọ́wọ́ báyìí a ní àwọn èèyàn kan tó jẹ́ pé a bá sọ̀rọ̀ tó tí ó jẹ́ pé àwa náà fẹ́ ti ẹbí bọ́ láti ẹnu wọn náà gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn kan tí wọ́n ní pé àwọn ń fẹ́ wọ́n ní pé ó ń du àwọn lọ́kàn ó jẹ́ pé òun ló ṣe ó jẹ́ àwa ó jẹ́ kí wọ́n jáde láti wá lè sọ̀rọ̀ oníwọ̀n náà. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ àwọn alábìlẹ̀ ìjọba kan wà ńlá àwọn òbí ṣe oníjọ̀gbọ̀n ọkàn wa ní ìjọba pé kó jọ kó ṣàánú wa kó àárẹ̀ owó ẹ̀bẹ̀ sí mo ni. ebi pọ̀ ìyà pọ̀ àwọn èèyàn ń kú lójoojúmọ́ iná pè lójoojúmọ́ kó jọ kó ṣàánú wa ìjọba torí ẹ̀ wá nígbà ẹni àwọn ajá ọ ẹni tó bá ti jàǹbí lẹ́nu tó wọ́n pọ́nlọ́ba rẹ̀ má ṣégi Ọ̀yọ́ ló wà o àwọn ọ̀rẹ́ ẹni wọn kàn ń ṣe láti dàbí rú ààrẹ ẹni wọn kàn ń ṣe láti jà we are peaceful Nigerians ẹ jọ gbogbo oúnjẹ tí wọ́n jù ìlú le kò síná kò sómi akẹ́kẹ́ tó ń fẹ́jọ́ òde òun ẹ ṣàánú wa God bless you. ẹ ṣe. ọ̀dà bó bá ṣe ń lọ kẹ́ ẹ jẹ́ ká máa gbọ́ o Ṣọlá. ọ̀dà. ẹ ṣeun bá a bá tún lẹ́nìkan tó fẹ́ sọ̀rọ̀ o. ẹ jẹ́ àbálẹ̀ good morning ẹ káàárọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ oh, eh. tèmi yẹ àwa ní mọ́kànlá báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti ń ṣe ìwọ́de ìrọwọ́rọsẹ̀ lórí bí gbogbo nǹkan ṣe máa lọ ní ìrọwọ́rọsẹ̀ ní nàìjíríà ni ara wọ́n sí àwọn ìjọba wa kọ́jọ kan ṣàánú wa ebi ń pa ìlú ṣe mọ̀ já bá a lọ bó ṣe ń lọ ná já bá a lọ bó ṣe ń lọ ná. bó bá tún ṣe ń lọ ìwọ náà máa rí wípé ojúlàlá kan fi sọrí o <laughs> ṣe é ṣe fún o ẹ ṣeun ṣọlá o ṣe abọ́ládé kọ́mọ̀dé pàwá náà ò tiẹ̀ wá wá nǹkan kan sọ ń pa ẹ̀ ó rí wípé nínú ìfẹ̀hónúhàn àti gbólóhùn tí wọ́n ń fi síta tá a gbọ́ yìí àwọn ẹlẹ́hónú sọ pé ìfẹ̀hónú hàn ìrọwọ́ rọsẹ̀ pé wọ́n fẹ́ kí ìjọba ó mọ̀ wípé ebi ti hàn ló lè mọ̀ tán. wọ́n láwọn ò bá eh. pákáleke wá o àwọn ò bá jàgídíjàgan àbí wà kinní kan wá àdúrà táwọn kàn gbà ni pé àwọn tí wọ́n jẹ́ oníjàgídíjàgan tí wọ́n darapọ̀ mọ́ àwọn onítìbí ní ensars ijó ní ọlọ́mọ jẹ́ kí wọ́n rà pàláwọ̀ ṣùgbọ́n ń bọ̀ náà hmm. ṣé igun kan lè bí ń pa ní nàìjíríà mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. láti gúúsù sáríwá àbí. àríwá náà lọ kọ́kọ́ bẹ̀rẹ̀. ẹja amúbàdàn báyìí. ok ẹ pé apá abo nìkan lè bí ń pa nìbàdàn. ṣé tó fi jẹ́ pé mọ́kànlá ni wọ́n ti ń ṣèfẹ̀hónú hàn. nǹkan lèmi bí béèrè. ẹ ǹjọ́ wa lọ́sàn-án mọ́ wà mí jìnnà. <laughs> mo fẹ́ béèrè pé ṣé ìgbà tó ń sọ nísìn pé wọ́n ní ebi ń pa àwọn kankan àwọn wo lè bí ń pa ṣé gbogbo ìlú ni àbí igun kan nílùú tá yìí Ah. bó la ṣe gbélé yín bá a ní kò kínní ni ọ̀run tí ń yabọ̀ ni kò sẹ́ni tí ó sọ pé kọ̀ọ̀kan òun hmm. kò sí ibi ọ̀rọ̀ dé dúró ní ìsinmi sọ̀rọ̀ igun kan. ẹ a jẹ́ pé gbogbo òlu ní ìpàwọ́ wọ́n fẹ́ kí ìjọba ọmọ hmm. bílù ṣe rí ni kọ́rọ́gbọ́ o àwọn tí wọ́n ń ta ìrẹsì wọ́n ti kọ́ sórí aago láàárọ̀ ẹ̀ fún mi. ẹ mọ dàrú kọ mọ ee àní ọmọ mọ surprise àwọn àwọn tí ò ti kàn wọn mọ gbà. òkè kí n sọ kó ti ah! wálẹ̀ ìyẹn kí n sọ pé ó ti di fifty thousand eh, ah, ah. seventy five ní sẹ́ndì láàárọ̀ ah, yìí. ẹnu ẹ kọlọ́n bọ àìjó ẹnu ni problem. ìwọ tó ń ra àpò tẹ́lẹ̀ mọ́ tètè lọ ra kóńgò méjì méjì. <laughs> Eh, ìwọ lọ mọ kọlọ́n ó ṣàánú àwọn tó ń fẹ̀hónú hàn ẹja kọ́kọ́ mọ̀ káfàyọ káfàlà sẹ́ndì wípé ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ni o ẹ̀tọ́ ọmọ nàìjíríà constitutional right ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti fẹ̀hónú hàn nílànà alálàáfíà àdúrà tá a kàn gbà ni pé kọ́lọ́ ń fún àwọn agbófinró wa ọlọ́pàá àtàwọn yòókù ní ọgbọ́n àtinúdá nílànà akọ́ṣẹ́mọṣẹ́ tí àwọn náà ó fi tí wọ́n fọgbọ́n ṣe tí wọ́n fọgbọ́n ṣe tí wọ́n fi fọgbọ́n ṣe tí wọ́n fi fọgbọ́n ṣe. ìjọba ìdáhùn wí ọkàn àwọn gangan. ibi ń pa àwọn náà ọkàn wọn ibi ń pa ọlọ́pàá ọkàn wọn onísọ̀rọ̀ síta ni <laughs> jẹ́ àlọ́ tajà. àjà balẹ̀. ìyípadà ti bẹ̀rẹ̀ sí ní fẹ́lẹ́lẹ́lẹ́ ìlú Ìbàdàn ṣe ti ṣe tán àràgbá yamuyamu ìsọjí ọlọ́jọ́ méjì tó ní ìtúsílẹ̀ ìdáǹdè ìwòsàn àti ọ̀pọ̀lọpọ̀ ìyanu nínú látọjọ́ kejìlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún twenty twenty four yìí ni o iṣẹ́ ìránṣẹ́ ajínrere Isaac Oyedepo olùṣàgbékalẹ̀ ìpàdé Ìbàdàn miracle crusade Ìbàdàn recreation club ènìyàn ti wáyé lọ́jọ́ méjèèjì yìí aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ lára àwọn tó lù wọ́ọ́lò Sùnmísọ́lá Àgbẹ̀bí. ayé mi bàbá fún ọ Benjamin Israel. continually in every day. olùgbàlejò ni ajínrere Isaac Oyedepo fún àlàyé zero nine one three one three four eight three four six tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sí info at theisaacoyedepo.org Ìbàdàn Miracle Crusade ìwọ náà wàá gàre. ìjọ tó jù dán lọ dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọ́ra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípé ó kún fún ìdọ̀tí ó rí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ́rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì ó dẹnu lẹ̀ délé ni síbi ọ̀pọ̀ àwọn olóde náwó and event management a ní kẹ́ ẹ ké síbi ìnáwó bá fẹ́ ju kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì jẹgbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀ event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní amúní golden estate olóńdé ńbàdàn àbí kẹ́ ẹ pè wọ́n zero eight zero three three seven six four seven one four olamide and co rentals and event management àwọn gangan imú pàtí ẹ̀ ní dùn báńjọ̀nù ló mú po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbàtẹ́pọ̀ àtafẹ́fẹ́ gáàsì ń lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ọgbọ̀n fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń gbówó wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé òd dájú. ikú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí ti ikú ṣe o ikú ṣe lágbára tó ikú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí ti ikú àwáyé kú ò sí gbogbo wa la dágbẹ́dá ikú àdúrà tí à ń gbà sí ọlọ́run ọba Allah pé kí ọdún ó jìnnà síra wọn bí eré bí eré òní ọjọ́ kọkàndínlógún oṣù kejì February nineteen ló pé ọdún mẹ́rin tí alhaja ọlátóyè rashidat olúwayẹmísí jáde láyé màmá wa onínúure ìyá rukayat ìyá kafayat ìyá nurudeen ìyá dikrulai ìyá miriam màmá fraidat títí láé láwọn máa ṣèrántí rẹ gbogbo ẹbí ará ọ̀rẹ́ ló ń ṣelédè lẹ́yìn ara aya rere ọ̀rẹ́ ló ń ṣelédè lẹ́yìn aya rere lọ́ọ̀dẹ ọkọ àdúrà ìrántí ọdún kẹrin òkú ń wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ọkọ rẹ̀ tó wà ní adétòkun ẹlẹ́wà ológun ẹrú ìbàdàn alájà rashidat olúwayẹmísí aya ọlátóyè sunre o olùkéde alhaji ọlátóyè taofik latovic travels lórúkọ gbogbo ẹbí. iṣẹ́ ti bẹ̀rẹ̀ o bí iṣẹ́ bá ti ya iṣẹ́ yá náà nìyẹn ìdí nìyí tí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójútó ilẹ̀ ilégbèé àti ìdàgbàsókè àwùjọ ministry of lands housing and urban development pẹ̀lú àṣẹ gómìnà ṣèyí mákindé ṣe ń kéde ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìdàgbàsókè láwọn àdúgbò onífọ̀kànbalẹ̀ gra ìsìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọlólú olúńlọ́yọ̀ gra tó wà lágbègbè ring road bí abàgbèrà ẹ̀yìn mọ́ṣúárì ẹ̀yìn industrial court galilee foundation ogun ọ̀ṣun tó fi méyìí tí ò jìnnà sí adéọ̀yọ́ state hospital pẹ̀lú ẹlẹ́nu ṣóńṣó gra tó fi máwọn gra tó wà lẹ́lẹ́nu ṣóńṣó pẹ̀lú nahot gra níbàdàn àjẹpẹ́ gbogbo àwọn tó bá ti gbalẹ̀ láwọn gras wọ̀nyí láàárọ̀ láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ wọn lẹ́yẹ òsọ́kà kíjọba má bàa gbalẹ̀ náà o bákan náà làwọn arọ gbogbo àwọn tó bá lówó san fúnjọba láti rí dájú wípé wọ́n san àjẹ́lẹ̀ owó wọn lórí allocation àti gbogbo owó tó bá yẹ fúnjọba lójú ọjọ́ àìjẹ́bẹ̀ ìjọba ó rí allocate ilẹ̀ wọn fáwọn ẹlòmíì gbogbo ẹni tó bá sì nífẹ̀ẹ́ láti nílẹ̀ káwọn ministry of lands housing and urban development secretariat ìbàdàn lórí ọ̀nà tẹ́gbẹ̀gbà tẹ́yìn náà fi donílẹ̀ láwọn GRAs wọ̀nyí kó tó tán olùkéde honourable commissioner for lands housing and urban development ọlọ́run nínú ayé prọfẹ̀tì olúfẹ́mi òní yóò rọ̀jò ìyanu ẹja lọ sí ẹlẹ́nu ṣoṣo TAC mountain top àṣálẹ̀ àwọn ọba lélẹ́yìí o. ìwọ náà gbéra lẹ́dá Friday twenty third February nínú powerful night vigil. Àkórí tí Ọlọ́run sọ fún òbí olúfẹ́mi ònípọ̀nfẹ́rì ní agbára nù ẹ̀. Night of the Kings. Àṣálẹ̀ àwọn ọba. Látàgọ́ mọ́kànlá alẹ́ ni ẹ̀mí Ọlọ́run yóò ti máa gba oṣù kárùn kúrò lórí gbogbo èèyàn. Yóò sì máa wọ̀ wọ́n láṣọ ògo. Fìdí wọn kalẹ̀ lórí àgọ́ ọba. Ẹ̀mí Ọlọ́run sọ bẹ́ẹ̀. Bí àkókò tó tí ìlérí ọjọ́ pípẹ́ tó ti gbọ́ yẹn máa ṣe o. Àpọ̀rọ̀ ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ àtọ́ni ló ń bọ̀. Nígbà tí wọlé olúfẹ́mi òní, wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lórúkọ Jésù. Tí ẹ̀rí agbára wọn máa fara hàn lójú ẹs lẹ́sẹ̀. lọ́jọ́ friday twenty third february látàgò mọ́kànlá àṣálẹ̀ ẹ̀lẹ́mú pm. gbogbo ẹ̀rí cac muslim memorial city tó wà ní ẹlẹ́nu sunsun náírà lójú ọ̀nà ilé tuntun ìbàdàn. ẹ má gbàgbé ọkọ̀ ọ̀fẹ́ máa wà. ní mountain top tó wà ní ntc compa. ní yàgẹ́kù ọ̀rọ̀ ẹ̀rí ìṣòro yìí ìwọ ló máa sọ́jí àjọgbàdua. iyọ̀ kékeré àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK multipurpose building agara odò ẹja new garage area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sáà lébù nínú orúkọ wọn àwọn lónìí lẹ́gbẹ̀ẹ́sì estate tó wà ládébáyọ̀ area olúyọ̀l The local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní mega promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ́ra ní grace estate ní five hundred thousand naira pẹ̀lú ẹ̀bùn. bẹ́ẹ̀ làǹfààní sún díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù bí àǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. ọlọ́run ọláyẹmí ọmọ Elédùmarè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. apostol ọláyẹmí ọmọ Elédùmarè nọ́mbà one tó máa wọlé bàdé lakọ́tù látọ̀rí ọkẹ́ ibùdó jésù gbogbo ẹ̀yìn ara àtọ́lùgbẹ́ ìjókòdó àti gbogbo agbègbè ẹ̀ ẹ̀yìn lẹ́rìí ìyanu yìí kan pẹ̀lú ìsọjí fathers great holy gods revival and miracle ọlọ́jọ́ mẹ́rin gbáko tá a gbàgbọ́ rí ẹni let there be light ọjọ́ tuesday february twenty títí di thursday february twenty two bẹ̀rẹ̀ látago márùn ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan friday february twenty three night of evidence àṣálẹ́ ìfihàn rí látago mẹ́wàá àṣálẹ́ níbi tí ìmọ̀lẹ́ àṣẹ ìyanu yóò ti máa ti ṣe agbára nínú ayé oníkojúkọ ènìyàn ní gbàgede pápá ìṣeré home for handicapped children feed ní kọjá wa head office tó wà ní ìjókòó àgbẹ̀tẹ̀ poli road níbàdàn ìwọ́dẹ̀ wàá pàdé ọlọ́run ìgbọ́ láyẹ̀bí ọmọ ẹlẹ́dùnmọ́dẹ̀ number one ọkọ̀ fẹ́ máa wà láti àwọn ibi wọ̀nyí miracle city ládojúkọ liberty stadium òkè àdó nìbàdàn givers house àtọ̀tìlọ̀ odò nà àpáta tí ẹ lọ yẹ sínú mọ́nàtọ̀ ẹ̀yìn ti lálùpẹ̀ rùmú lórí fídì tọkọtaya zero nine zero forty five forty five fifty two eighty six the same Jesus. T-Pack ìròyìn ayọ̀ láti iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú JPEC Global Resources Limited gbogbo ẹni yòówù tó ti ń là kàkà láti bọ́ lọ́wọ́ àwọn atúrọ̀ tàbí èlùbọ́ bóyá ẹ ti ṣetán láti kàwé lórílẹ̀‐èdè Canada UK àti nílẹ̀ Amẹ́ríkà ẹni tó ń jàrán kan láti gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ sì lè fẹ́ ṣàbẹ̀wò ó yá admission processing visa processing immigration program bíi provincial nominee program federal skilled migration TRP àti visa counseling láti lè bá àdènà bíbọ́ sọ́wọ́ àwọn alágbèédá processing and securing of UK work permit registration for carer training IELTS registration and tutorial evaluation àti west evaluation Ìbàdàn office ó wà ní grand floor number ninety five MKO Abiola road panel building opposite Enrite motors ring road nílùú Ìbàdàn zero eight one four eight one zero seven eight three nine tàbí zero seven zero three four two eight eight two zero two zero seven zero three four two eight eight two zero two ọjọ́jọ́ wednesday láti aago mẹ́sàn-án sí mọ́kànlá àárọ̀ ní àkànṣe ìpàdé àdúrà máa ṣòwò máa jèrè máa ń wáyé ní christ revival miracle church kremik lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ àti ìfàmì òróró yan ìránṣẹ́ ọlọ́run wòlíì pf ọwá oríṣiríṣi ọ̀nà là ń gbà ṣòwò tá a sì ń jèrè kí ẹni tó wojú ọlọ́run fọmọ rere rí ìdáhùn àdúrà rẹ̀ òwò àṣejèrè ni kó ní ṣe àdáni máa rí ṣe òwò àṣejèrè ni kọ́mọ iléèwé máa ṣàṣeyọrí lórí ẹ̀kọ́ rẹ̀ òwò àṣejèrè ni kó níṣòwò máa tàtàjèrè òwò àṣejèrè ni kó ṣiṣẹ́ ìjọba máa rí gbéga lẹ́nu iṣẹ́ òwò àṣejèrè ni kéèyàn máa ṣàṣeyọrí lórí gbogbo ìdáwọ́lé rẹ̀ òwò àṣẹjèrè ni ìdí nìyí tí ìwọ tó ń wojú ọlọ́run fún ọmọ rere oníṣẹ́ àdáni oníṣẹ́ ọwọ́ oníṣòwò ọmọléèwé àti òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ darapọ̀ mọ́ ogun lọ́gọ̀ bíi tirẹ̀ nínú àkànṣe ìpàdé àdúrà màá ṣòwò màá jèrè lábẹ́ àdúrà àti àsọtẹ́lẹ̀ látẹnu wòlíì pf ọwá ní ọjọ́jọ́ wednesday ní christ revival miracle church kremik pf ọwá crescent adéyẹmọ layout mọ̀lété ìbàdàn wákàtí méjì péré ni bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ lọ́jọ́jọ́ wednesday jésù ni olúwa ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé ìdùnnú fọ́mọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti solar. street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹ̀ ti lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Iwo road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three three seven five one one zero. wàá ralẹ̀ tiẹ̀ London Villa Estate Design Bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Kremit Bible College the training arm of Christ Revival Miracle Church Kremit Bible College ilé ìwé ìmọ̀ ẹ̀kọ́ bíbélì táwọn olùkọ́ni tó mú yányán ti ń fi ọgbọ́n àtòyé pèlò ìmọ̀ fákẹ́kọ̀ọ́ ìmọ̀ àtòdì ọ̀run wá ó wà láàyè kan òye àtọgbọ́n tá a dáyé kọ́ ó wà láàyè tiẹ̀ tábà wá pàmò àmútọ̀run wá papọ̀ mọ́ ìmọ̀ àdáyé kọ́ tó yẹ ni yékéyéké tá a pàpà wá yan irúṣẹ́ bẹ́ẹ̀ láàyò kò ní nira fún ni láti ṣe leadership perspectives life and teaching of Jesus marriage and family life missions and missiology evangelism evangelism and the art of leadership Gremic Bible College. òun lọ̀rọ̀ kan má jẹ́ òpè nínú sẹ̀ránṣẹ́. wọ́n ti ń gba fọ́ọ̀mù kẹ̀tíkẹ̀tí ìwọ náà má káwọ́ gbéra o. máa lọ tààrà sí Gremic Bible College number seven Prophet P.F. Owa close Adéyẹmọ layout behind St. Luke Grammar School Mọ̀lété Ìbàdàn. fún àlàyé tó kún kẹ́kẹ́ pé zero eight zero six nine four seven one three four seven zero eight zero six nine four seven one three four seven tàbí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight Gremic Bible College the training arm of Christ Revival. Revival Miracle Church. bójúba kojú àlàmọ̀tọ́ ọ̀rọ̀ sunukun ká sunukun o ògùn yorùbájí gan ètò ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọkàyọ làálà a ti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday laago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbàkó la ó fi jọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náà ramárama wọ gbogbo ibi kọlọ́fin tó sọ́kòk kùn lágbo òṣèlú àtijọba tó ẹ máwọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje àṣálẹ́ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o kọba ìdùmarè tó ti ń gbà faládìgún ọmọ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà kan bọ̀ kan ná pololo fọ ǹgọ́ lẹ́yìn ká kan òun ní iṣẹ́ fún lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn ò sọ ní ragaraga fi tún yányán ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún balẹ̀ gíga gíga láago Friday ẹ kú o. ajá balẹ̀. now ẹ wo ọjọ́ ń lọ náà nù gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ láti ẹnu àwọn oníròyìn wa tí wọ́n jáde lọ sí ìgboro a gbọ́ wípé ní ìgboro lẹ̀ Ìbàdàn àwọn tí wọ́n fi ẹ̀hónú hàn látàrí bí ìta ṣe le bí gbogbo nǹkan bó ṣe wọ́n gógógó wọ́n ti wà ní ìgboro a sì nírètí láìpẹ́ láì jìnnà bí ó bá ṣe ń lọ wọ́n ó tún pè wá wọ́n ó jẹ́ kí a gbọ́ ibi tó bá dé dúró nǹkan tí àwọn èèyàn tó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n wí ni pé eléyìí ìfẹ̀hónú yìí kò bá ti jà wá o kò bá ìjàngbọ̀n kankan dé o àwọn ò mú nǹkan kan tó lè pa ẹnikẹ́ni lára lọ́wọ́ ohun táwọn fẹ́ kíjọba ọmọ ni wípé ìgbé ayé ó nira ó nira gidi gan èyí ló fà tí wọ́n fi kóra jáde ti láti jẹ́ kí ìjọba kí wọ́n mọ̀ pé nǹkan ń lọ o sáyẹn pé awífúnni ó tó dá ní àgbà àjàkadì ní díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ìjọba ò lè sọ pé àwọn ọ̀gbọ́ yìí nìsín àmọ́ ìbẹ̀rù bójó tí ń dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni pé kí àwọn ọmọ ojú náà wọ́n mọ̀ lọ rèé darapọ̀ mọ́ wọn wọ́n mọ̀ fọ́jú nǹkan pọ̀ hmm. mọ́ wọn lọ́wọ́ èyí hmm. ò ní ìbẹ̀rù bójó tí aráàlú ní hmm. àmọ́ pẹ̀lú ògo ọlọ́run ó dá àwa lójú tàdá wípé ọlọ́run nìjẹ́ ó yíwọ́ torí pé kọ̀sẹ́ntì ọ̀kan gbogbo wa ńlọ́kàn bí orin olórin tó gbogbo wa la lọ́wọ́ mẹ́ bí nàìjíríà ṣe dà yìí ẹ̀yin náà mọ̀ ẹ mọ ọ̀ràn tẹ́ ẹ ti dá sí nàìjíríà lọ́rùn <laughs> àbí everybody lọ́wọ́ mbẹ́. ẹ já fihàn lẹ́nà ẹ já káwọn bá ń tó nu àwọn ìwé ìròyìn láàárọ̀ yìí làánú ọba dìde àwọn ajínigbé ni wọ́n sọ wọn síbi inú ìwé ìròyìn ó sì ṣe ni láàánú ọ̀ àwọn èèyàn tí orí kó yọ kó lọ́wọ́ àwọn ajínigbé lórílẹ̀‐èdè nàìjíríà àwọn kan sọ̀rọ̀ sínú ìwé ìròyìn wọn ni à ojú àwọn mọ̀rí tó nínú agéjù igbó pé àwọn tó jẹ́ àwọn gbé wọn á tún máa fi àwọn ejò wọn máa fi dẹ́rù ba àwọn nínú igbó táwọn wà hmm. wọ́n ní ọ̀gọ̀rọ̀ nínú àwọn èèyàn yìí ni ló sọ ohun tí ojú wọn rí ní inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò látọ̀dọ̀ àjọ orísun ìròyìn nàìjíríà news agency of nigeria níbi tí wọ́n ti sọ pé inú igbó tí wọ́n kó àwọn lọ ejò amọ̀ déédéé yọ sáwọn lójijì o ò sì gbọ́ tí wọ́n bá pọ̀ fẹ́ mọ́ sá lọ ó ṣe kí wọ́n fi ìbọn réyàn lẹ́yìn tí wọn ò ní mọ̀ pé ejò àbí nǹkan kan nílé ọ lọ bọ́ ọ bá pariwo sókè ojú agan ni wọ́n gbé sí ọ wọ́n níbi táwọn bá ti ń ṣe ewu èyí kan ejò a máa sọ àwọn tó jẹ́ àwọn náà gbé tẹ́jọ bò wọ́n jẹ hmm. wọn kọ pé bóyá ó bá kú àbí ọba kú hmm, hmm, ọ̀kan nú àwọn èèyàn tó sọ̀rọ̀ pé ẹ má wulẹ̀ dárúkọ òun ló ní à ó níbi tí wọ́n bá ti gbọ́ pé ejò máa ń pọ̀ sí gan wọn a mọ̀ mọ̀ mọ̀ ẹlòmíì tí wọ́n bá jí pé wọ́n ó jù síbẹ̀ pé ibẹ̀ lẹ́lòmíì ọba lọ nígbà tí ọba dìde bóde wọn àpò ejò ti sọ pa ó ti ó ti sá jẹnu hmm, hmm, hmm. wọn ní lọ́gán tí wọn bá ti ibi ejò kan ti ń kọjá lọ wọn ní ẹ mọ̀ọ́mọ̀ lè mú ẹ̀kan wọn ó tì í sí ẹnu ejò èyí tí ń bọ̀ báyìí wọn ní jìnnìjìnnì ọ̀wà dàbò àwọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń wọ́n bá jí gbé yìí ni wọ́n bá ti ń pe àwọn mọ̀lẹ́bí wọn pé ẹ dákun ẹ wá mú wa kóun bí inú ìnira inú òfòró báwọn òun náà ni tí wọ́n bá sì pe àwọn èèyàn pé kí wọ́n wá àwọn èèyàn míì tí wọ́n ń gbé nǹkan bọ̀ tàbí tí ń gbé owó bọ̀ ejò àmọ́ tó bù wọ́n jẹ nínú agèjò wọ̀nyí gẹ́gẹ́ bí ìwádìí tí wọ́n kọ wọ́n ní àwọn gbó èyí tó jẹ́ igbó ẹ̀rù jẹjẹ jù lẹ́yìn tó wà ní beningwari ní ìpínlẹ̀ Kaduna àti Kalabage ní Kaduna nítòsí Lake Chad ní Borno wọ́n ní àwọn yòókù ní ìpínlẹ̀ ní pàápàá nípínlẹ̀ ọ̀yọ́ ní ṣakí wọ́n ní bọ̀gú àti kagara ní ìpínlẹ̀ niger karim lamido ní adamawa àti lau ní taraba ẹnìkan tó náà tó sọ̀rọ̀ ó ní à ojú ọmọ rí ó lọ́pọ̀lọpọ̀ alẹ́ báyìí níbi tí wọ́n bá kó àwọn jọ sí si, ó ní èyí tó burú jù ni pé ẹ tí ejò kan la orí itan àwọn kọjá lọ tí ó sá lọ ó ní ó sì gbọ́dọ̀ ọ ọ gbọ́dọ̀ kígbe <laughs> wọ́n ní àwọn atiláwí wọn ó tún ra giri sí ọ gbà wọn ó fi ìdí ìbọn gba ọ ní orí ni wọ́n níbi táwọn náà ti ń lọ kìtìpá pẹ̀lú àwọn ó ṣeé ṣe ejò á bu àwọn tó jí àwọn gbé náà hmm. táwọn sọ yín ọlọ́mú hmm. àwọn kanakori náà <laughs> pé ojú àwọn mọ̀rí tó nínú igbó tó pé ẹlòmíín inú wọn lè lọ ọ̀nà ọmú ejò tí ọ̀nà sáwọn nígi imú báyìí hmm. tí oògùn ọ̀wà bo àwọn sí kan hmm. ọlọ́run wọn ṣàánú wa. àánú là ń tọrọ. àánú là ń tọrọ. àwọn dàlúrú dàlúrú tí a mọ̀ sí bàǹdìbàǹdì ọ̀tá àlò báńdíìtì nu wọ́n ní wọ́n sì sun iléeṣẹ́ ọlọ́pàá kan ní Zamfara kódà wọ́n pa dc òǹbẹ̀ ah. ẹni ọ̀rọ̀ ṣojú ẹ̀ òun náà ni ó ṣẹ̀rí ọ̀rọ̀ àwọn bandibandi ọ̀táàlú àwọn náà ni wọ́n a gbọ́ pé wọ́n ti yabo tẹ̀sán ọlọ́pàá kan ní ìjọba àbílẹ̀ Zormi ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n sì juná sí tẹ̀sán ọlọ́pàá ìtìyànsún gúrúgúrú kódà wọ́n gbẹ̀mí DCO ọ̀kan náà àwọn ọ̀gá ọlọ́pàá ti ń bẹ ní tẹ̀sán ọlọ́pàá tí à ń sọ yìí ọlọ́run gbàkóso a rí ìròyìn míì níbi tí alága fún àjọ eléyìí tó ń rí sí ìdàgbàsókè àyíká ní orílẹ̀-èdè wa nàìjíríà ọlárẹ̀wájú sọ̀rájù tó ti sọ̀rọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà ìwà àbàjẹ́ àti àjẹbánu tí à ń fojú winá lábẹ́ ìjọba alágbádá yìí ó ju tìjọba ológun lọ corruption nínú democracy tá à ń ṣe yìí ẹ wò ó ju ti ìjọba ológun ó jù lọ o ọlárẹ̀wájú ní nígbà tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò òṣèlú tá à ń ṣe é lọ yìí èèyàn rò pé tandi tá a ti kúrò lágbo pé kò mọ́jó ni ọlọ́run ti ṣèyanu ni àṣé tandi tandi ọ̀padà bọ́ ságbo tí ó bàgbo jẹ́ òun làwọn olóṣèlú wa yìí nínú ìwà àbàjẹ́ àjẹrákábà àti àjẹbọ́kọ̀ ọ̀làǹrẹ̀wájú ni ńbọ́lógún la ní abojú tókítókí jíwójíwó kòkòrò tó rorí ọ̀pẹ lọ rèé kọ́lé síta torí ara ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń ro eléyìí o àmọ́ ńgbà tá a wá bẹ̀rẹ̀ sí ní rí ti àwọn olóṣèlú tá à ń dìbò yàn tí wọ́n ń fi owó òlu ṣe èèyàn káwọ́ mọ́rí ni pé àṣé èèyàn ló lè àṣé èèyàn níbẹ̀ lábẹ́ ẹ̀kú tọmọ ádámọ̀ ń pè lára ọ̀run kẹ̀kẹ̀kẹ̀ ìjíwó ìlú kótó ọba jèrèjèrè lábẹ́ ìjọba ológun wàláì kò tó sì jọba alágbádá tí à ń ṣe lọ yìí ìròyìn yẹn pé wàá wò lájà nínú ìròyìn mi ẹ̀wẹ̀ ẹ tẹ̀lé mi ó di rẹ̀rẹ̀ mú ẹ jẹ́ a lọ sójú ìwé kẹtàlá ìwé ìròyìn punch tí mò ń kà lọ́wọ́ yìí emir ìlú ìlọrin ti sọ pé ah ẹnìkan kan ò gbé ẹ̀hónú tako tinubu wá sí ààfin tèmi o kò sí anti tinubu protest tí wọ́n gbé wá sí ààfin mi o alhaji ibrahim sulu gambari òun náà ló ti sọ̀rọ̀ sínú fọ́nrán kan ó ti sọ̀rọ̀ jáde láti tako fọ́nrán kan tí wọ́n fi síta nínú fọ́nrán aláwòrán yìí òun náà ni wọ́n ti ń sọ pé wájú ààfin emir ti ìlú Ìlọrin làwọn aráàlú pé síbi ìbà tí wọ́n ń kọrin bí òkò sọ̀rọ̀ bí òkò òkò bí ọ̀rọ̀ orin bí òkò àròkò ọ̀rọ̀ búkú búkú àgbọ́gbá tímú tí wọ́n fi ń ṣọwọ́ sí Bọ́lá Tinubu láti ààfin emir ti ìlú Ìlọrin ntí fọ́nrán ọ̀hún tí ó ṣàkàwé nù wọ́n ní kódà fọ́nrán ń ṣàfihàn rẹ̀ débi pé ìṣẹ́ àti òṣì tó ti sú àwọn èèyàn àtìgbésí ayé tó ti á nira gan gidi òun náà lọ́fà táwọn èèyàn fi gbé ìfẹ̀hónú lọ sáàfin Sùlùgàn Bàrí ẹ́míà tìlú Ìlọrin láti lọ́ọ́ máa pàrokò ọ̀rọ̀ sọ̀wọ́ sí Bọ́lá Tinubu agbẹnusọ láàfin ẹ́míà tìlú Ìlọrin Malam Abdulaziz Arówóná òun náà ni ó buwọ́lu àtẹ̀jáde ló kọ ààfin àti ló kọ ẹ̀mí àti ìlú Ìlọrin ó ní ẹ wò ó kò sẹ́nikẹ́ni tó gbé anti Tinubu protest wá sí ààfin ẹ̀mí àlú Ìlọrin o ìfẹ̀hónúhàn láti máa tako bí Bọ́lá Tinubu ṣe ń ṣe ìjọba ẹnikẹ́ni ò gbèrú ìfẹ̀hónúhàn wá sí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ààfin ẹ má dá wọn lóhùn ìròyìn yẹn pọ̀ o màá yà á kà torí yín ni o ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti sọ fún àwọn ẹgbẹ́ nasu àwọn ẹgbẹ́ asu wípé kí wọ́n dàkọ̀ kóńgà kò fi tiẹ̀ ṣe tiẹ̀ pé ẹ mọ́ ta ko owó ìyá èyí tí wọ́n fẹ́ kó fún àwọn tó akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà student loan èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ń pètè rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa National Association of Nigerian Students NANS wọ́n ti kìlọ̀ fún ẹgbẹ́ asu wípé kó ní kálukú fi kó fi tiẹ̀ ṣe tiẹ̀ pé gbogbo ìgbà ni ẹ mọ bu ẹnu àtẹ́ lu owó ìyá yìí tí ìjọba ní lọ́kàn láti fi mú ìdẹ̀kùn bá àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n sọ̀rọ̀ náà jáde nínú àtẹ̀jára kan tí wọ́n fún àwọn oníròyìn wọ́n sọ̀rọ̀ èyí tí ààrẹ wọn Babátúndé Akítẹ̀ tó buwọ́lù tó sọ wípé àwọn ti gbọ́ o pé àwọn kan ń bu ẹnu àtẹ́ owó tí ìjọba tó mọ̀ ya àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí pé èé ṣe o ṣé wọn a máa sọ ẹran pọ̀ mọ́ ẹran ní kíkọ́ kankan pa pé ẹgbẹ́ asuu ẹ̀yin ṣe ti yín àwa ń ṣe tí a kálukú ní í ṣe tiẹ̀ kò yẹ kí ẹnìkan kó di ẹnìkan lọ́wọ́ wọ́n ṣe àlàyé pé owó yìí tí ìjọba tó dá àwọn lọ́kàn lé báyìí ó ti tákòókò tó yẹ káwọn ọmọ gbà torí pé ọ̀nà tí orí gbà ti fi ń ta àwọn òbí àwọn bẹ́ẹ̀ náà ló tún ń sàn lọ́dọ̀ àwọn táwọn jẹ́ ọmọ táwọn lọ sí iléèwé sáwọn wàá pa ẹ̀kọ́ àwọn tì ní níwọ̀n bá àgbà tó jẹ́ pé àìlẹ́ni ká mọ̀ sí agbára bí wọ́n bá gbé ẹrù kalẹ̀ tí wọ́n bá náà ó gbèrú ọ̀ mọ́sọ̀ pé o lè dágbé <laughs> ìjọba ló fi ọkàn àwọn sí i àwọn sì fọkàn síbẹ̀ látàrí eléyìí o kẹ́nikẹ́ni kọ́mọ̀gbẹ́nu gbẹkúgbẹ́ o sí ìjọba àpapọ̀ tó fẹ́ jẹ́ kí ìdẹ̀rùn kó dé bá àwọn. àwọn ọmọ nàìjíríà ti sọ pé ẹ̀yìn bá àbára dán káfò bẹ̀ṣẹ̀ bọ afẹ́fẹ́ gáàsì ìdáná ọ̀wọ́n gan-an làwọn ọmọ nàìjíríà bá bẹ̀rẹ̀ sí ní lo èédú àti igi ìdáná àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n kọ̀ròyìn wọn sójú ìwé ìkẹrin ìwé ìròyìn daily trust bó ṣe jáde níbẹ̀ òní o wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí bápá ò bá ṣe san kaka lórí nílànà táwọn ọmọ nàìjíríà ń gbà láti máa dáná fi máa wá nǹkan jẹ ó ṣe kò ṣe àtọ́làtọ̀ nàìjíríà bad wọ́n ní ọ̀pọ̀ ọmọ nàìjíríà tágbára wọn ò ká afẹ́fẹ́ gáàsì tí wọ́n lọ máa ń ra wọn mọ́ ni wọ́n ti kan lùgbó láti máa ṣẹ́gi ìdáná tí wọ́n sì rọra tó ààrò sí ibìkan lẹ́gbẹ̀ẹ́lé láti máa fi dáná àwọn tí wọn ò lè wọgbó lọ rèé ṣẹ́gi wọn ni àwọn tí wọ́n lọ rèé wá ṣẹ́ǹjì tí wọ́n mọ̀ fi ra èédú tí wọ́n mọ̀ fi dáná ti hàn o ìwé ìròyìn Daily Trust àwọn oníròyìn wọn tí wọ́n wọ ìgboro láti lọ rèé jábọ̀ ìròyìn láwọn ìlú kan bíi olú ìlú ilẹ̀ wa Àbújá wọ́n dé Kano wọ́n yọjú sí wọn lẹ́kọ̀ọ́ wọ́n dé Jos láti wo kí ní í ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní <laughs> gáàsì kílò kan báyìí wọ́n ṣàkọyí ẹ̀ bẹ́ẹ̀ torí ní tètè ẹlòmíì ò tì nà sínú ẹ mo ti mọ ohun tí mo padà fa ẹlòmíì títí ẹ ò tí tó bẹ́ẹ̀ yóò ti sáré yín òkè hmm. àwọn nàìjíríà máa ń ṣe ọmọ nàìjíríà lọ́sẹ̀ tọ́pọ̀ gan ṣọ́ọ̀mọ̀ ni ah, gbogbo ẹ̀ náà wọ́n tún lọ dálé <laughs> Tinubu lórí ẹ̀yìn ẹgbẹ́ àwọn tí máa rí sí kò kárí àwọn alágbàtà afẹ́fẹ́ gáàsì ní orílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn ni wọ́n sọ wípé hè bí ìjọba ò bá tètè wá nǹkan ṣe sí bí kíní ìsìn lo bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ àfàìmọ̀ àfàìmọ̀ kí what. kọ́mọdé kọ́ sangbó. ok <laughs> kọ́nà sáré wa ni. <laughs> ààrẹ lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà senate president nílẹ̀ yìí Godswill Akpabio òun ló ti sọ rọ̀ sókè pé ìwọ ọlọ́run àti ẹ̀ wá mọ ẹ̀sùn tá a kà sí Emefiele ní ẹsẹ̀ báyìí torí pé gbogbo ohun tó ṣe fún alásìkò tí ń ṣèjọba bíi gómìnà báńkì àgbà ilẹ̀ wa ọ̀pọ̀pọ̀pọ̀ débi wípé àti ẹ̀ mọ gan èwo gan nínú ẹ̀sùn láàfin kọ ní gògóńgò tí yóò fojú winá òfin lákòótán ẹ̀yin ará ẹ jẹ́ á ìròyìn kan lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti punch fún tòró òní o níbi tí ìjọba nàìjíríà ìjọba àpapọ̀ ti ń sọ pé ẹgbẹ́ PDP wọn ò ní ẹ̀tọ́ láti máa béèrè fún kíkọ̀wé fipò sílẹ̀ Tinubu torí kíni ìjọba àpapọ̀ nàìjíríà àná òde yìí ti ṣe ọjọ́ àìkú Sunday òun náà ni ó pàrokò yín o sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pàápàá jùlọ àwọn gómìnà tí ìlú dìbò yàn lábẹ́ àbúradà ẹgbẹ́ òun ìjọba àpapọ̀ nàìjíríà ní káwọn gómìnà pdp ọ ṣọ́ra wọn o hmm. bí wọ́n ti ṣe ń kọrin ẹyin tinubu kọ̀wé fipò sílẹ̀ tinubu lọ́ọ́ rí kọ̀wé fipò sílẹ̀ bí ìṣàkóso bá ti yí ọ ṣe mọ́ tinubu a irú kí ló báyìí wá mínísítà ètò ìròyìn àti ìtanijí nílẹ̀ wa minister of information àti national orientation èyàn Mohammed Idris òun náà ní í sọ fún ẹgbẹ́ PDP àtàwọn gómìnà wọn pé ìgbà tí ẹgbẹ́ yín fi ọdún gbọ̀nàgbọ̀nà wà lórí àpèrè àṣẹ nílẹ̀ yìí kí lẹ dà fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ìṣe ìdàkudà tẹ́ ẹ dà sí ọ lágbádá kí wọ́n máa yan àwa náà ń kí la ti ṣe tẹ́ ẹ ní ká wá kí a fọrùn sílẹ̀ wọ́n bá ń pè àjàlá ta nà ẹ̀yin náà kọ́hún PDP ìròyìn yẹn ń pè hèé ń bò látún wá já sí báyìí ìròyìn yẹn pọ̀ mọ́ kàdí ẹ̀ ni o. ibi náà láti ṣẹ́rí padà lórí ìròyìn ajá balẹ̀ fún ti òní aṣọ ìyókùrọ̀ yóò di ọ̀la a lè ka gbogbo ẹ̀ tán ẹ̀ a sọ pé ń tẹ́ bá gbọ́ òwe ìròyìn láàárọ̀ tòní kíkọ́ ni wọ́n kọ́ ọ́ iṣẹ́ tiwa ni láti kà àìkúlàjìyà kẹfìrí títí adi ní ọ̀la ńgbà tí àkọ̀tun ajá àbálẹ̀ ìròyìn tí ọmọdé sí etí ìgbọ̀yìn àwọn ó dìde báyìí fún mayor isaac brown ní situation room ní òwúrọ̀ yìí ẹ̀yin ẹ má gbàgbé pé èmi yín ó pàdé padà bó bá di aago méjì ọ̀sán aládùúgbò yìí dọ́là ètò people and places pẹ̀lú Báyọ̀ Fálékè aago méjì ni o hmm, a sọ̀rọ̀ ìlú orílẹ̀-èdè Cote d'Ivoire a sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ síbẹ̀ àwọn àwọn tẹni tó yẹ kẹ́ ẹ mọ̀ àti èyí tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ ti gbàgbé kẹ́ni ògúnmilọ́rọ̀ wọ́n retí ọba sport náà ẹ bọ̀ pé àwọn ṣẹ̀ṣẹ̀ dé nínú ìdíje tá a lọ rèé gbà wọn ẹ̀yìn àwọn gan ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan láti pàṣẹ bẹ́ẹ̀ ẹ á pàdé lágbára lọ́wọ́ elédùà